فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي وبو أي البواني رليتني لوري إتوا عقيدة أهل السنة والجماعة إتي أما ويني وبوجو وبوجو يوم الأحد وبوجو ساندي ولو يند الله سبحانه وتعالى tírà wa tí à ń bá lọ sharhu nawaqid al-islam tó jẹ́ pé bàbá wa sheikh muhammad bin abdul wahab rahimahullah àwọn ni wọ́n ṣe sheikh wa sọ́ọ́lì fazan hafizahullah tí wọ́n ṣe sharhu rẹ̀ so tírà náà òun náà ni à ń bá láyé lọ lórí ẹ̀ àlàyé yẹn náà ni a máa tẹ̀síwájú níbẹ̀. Nàám. Ní ìjòkó tí a ti gbẹ̀yìn, a ti ṣe àlàyé lórí an-naqidul awwal min nawaqidil Islam. Àkọ́kọ́ <clears throat> nínú àwọn nǹkan tí nǹkan mẹ́wàá ti ṣẹ́kọ̀ọ́ wákà fún wa ti máa ń ba Islam jẹ́ àti àlàyé sẹ́kọ̀ọ́ asọ́lù ọ̀gán ní ìfọ̀síwẹ́wẹ́. èyí tí a tún sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí òun náà ni anáfíìlú sáà ni òun náà ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ìmọ̀ ba ìsìláàmù jẹ́ tí òun jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí má. قال رحمه الله أفاوى محمد بن عبد الوهاب رحمه الله wọ́n sọ báyìí pé ومن جعل بينه وبين الله وثائقا wọ́n ní ẹnikẹ́ni tó bá fi èèyàn kan sáàrin rẹ̀ àti Allah subhanahu wa ta'ala tó fi intermediary tó fi sáàrin rẹ̀ àti Allah subhanahu wa ta'ala yẹ̀dùrúhùn tó jẹ́ pé àwọn intermediary yàní àwọn alárinà tó wà láàrin rẹ̀ àtàlọ́ subhanahu wa ta'ala yìí yad'uhum àwọn ni ó máa pè kò ní fi Allah subhanahu wa ta'ala mọ́ wa yas'aluhum shafa'a ọ̀dọ́ wọn ni ó ti máa sọ̀rọ̀ pé kí wọ́n ti pẹ̀ wọn kò ní máa sọ̀rọ̀ ìpè lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa yatawakkal alayhim àwọn ni ó gbáralé kò ní gbáralé ọlọ́wọ́ bá àlekè ọlá àfààní kẹfàrọ́ ìjìmá àná wọ́n ní kò sí ìyapẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú ìfẹnukò gbogbo ní olùmọ̀ pátápátá látàrí ànẹ́bí tóbi tòní kò sí ìyapẹ́ ẹnu pé irú ẹni báwọn ó ti di kèfèrí ẹni bá gbé ẹnì kan kalẹ̀ tó jẹ́ pé ìdí òbí máa pọ́ lọ́wọ́ bá alẹ́ kíọ́lá ẹnì yìí ni ó máa pè é tó jẹ́ pé ìdí òbí máa gbára lé ọlọ́wọ́ bá alẹ́ kíọ́lá ẹnì yìí ni máa gbára lé so irú eléyìí káfàrọ ìdìmọ àní láláì sí ìyapẹ ẹnu bẹ́ẹ̀ irú ẹni báwọn ti jáde kó nínú islam islam rẹ ti bàjẹ́. sheikh wa Salih Fawzan rahimahullah nígbà tí wọ́n ń sàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ sheikh wa muhammadu bin abdul wahab tá a sọ síwájú yìí tí wọ́n ní man yattakhidhu وبين الله وسائط وني أي وسائط من الخلق ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn intermediary kan àwọn alárinà kan nínú ẹ̀dá yatawassatuna lahu inda Allah biza'mihim gẹ́gẹ́ bí èrò ọkàn tiwọn wọ́n wò pé àwọn ẹni yìí ni wọ́n dúró fáwọn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlejò ọ̀la níta àwọn ẹni ni wọ́n sì pé àwọn lọ́dọ̀ ọba àlekíọ́lá àwọn náà ni wọ́n bá wọn gba níta àwọn bá ń fẹ́ wa hadhihi al-mas'ala sheikh wa Salih Fawzan wọ́n ní àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn yìí mas'alatul wasita bayna Allahi wa khalqihi wọ́n ní àlàyé ọ̀rọ̀ pé káfí ẹnìkan sá láàrin náà láàrin ìyàn àti láàrin ọba àlekíọ́lá wọ́n ní wa fiha wọ́n ló lálàyé náà ìpè irú káfíńyàn kan sáàrin ìyàtọ̀ lọ́hùn wo òun ní máa ba ìsìláàmù yẹn jẹ́ wọn ló lálàyé nu wọn ní kama qala sheikhul islam gẹ́gẹ́ bí sheikhul islam ibn taymiya rahimahullah gẹ́gẹ́ bí wọ́n ti sọ sheikhu ní faman qala la budda min wasitatin bayna allahi wa bayna khalqihi fa innahu yus'al wọn lẹ́ni tó bá sọ pé àlè dọ́dọ̀ ọlọ́run dàrẹ́tì àlè dáwọlé ọlọ́run fúnra wa a lè dágbà nǹkan lọ́dọ̀ ọlọ́run fúnra wa wọ́n ní ẹni tó bá sọ eléyìí tó bá ní túláàsì lẹ́nìkan gbọ́dọ̀ wà láàrin rẹ àtọ́lọ́run wọ́n nílò ẹni bẹ́ẹ̀ kò sí sí wàhálà fàyínáwó yóò sàlù àkọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé máa ma kùsùwùdù hù bèlú wà sí sọ kí ni tó gbà lérò gan pẹ̀lú intermediary tó sọ yẹn ẹni tó ló gbọ́dọ̀ wà láàrin àtọ́lọ́run yẹn kí lérò rẹ pẹ̀lú ẹ̀ ṣẹ́kù ní bàyìnkí tó bá jẹ́ pé tó gbà lérò annahu la budda lana min wasitatin fi tabligh risala fima baynana wa bayna Allah fa hadha sahih tó bá jẹ́ pé tó gbà lérò ni pé túláàsì ni ẹnìkan gbọ́dọ̀ wà láàrin wa àtọ́lọ́hún kí ó mú mẹ́sẹ̀gì wá fún wa túláàsì ẹnìkan gbọ́dọ̀ wà láàrin wa àtọ́lọ́hún kí ó jíṣẹ́ fún wa gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa àwọn tí wọ́n náà wọ́n sí sheikh ní fahadà sahih ọ̀rọ̀ tó lálàáfíà lélẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hadihi wa sitotun la budda minha eléyìí intermediary tá à ń sọ yìí nísìnyí túláàsì ni èyí ń gbọ́dọ̀ wà débi pé man ankara ha kafar ẹni tó bá ta kóoru intermediary báyìí òun gan fọlẹ̀ ó di kèfèrí tó bá ní kò ní ìdí ànábì kankan kò ní ìdí kankan ó ṣẹ̀ṣẹ̀ máa jíjẹ́ fún yàn èèyàn máa ń gba dáa rẹ fúnra rẹ ni wọn lẹni tó bá ta kolu eléyìí eléyìí gan ndí máa gbéyàn jáde kó nínú islam ni sheikh ni fala budda min wasitatin fi tablighi shar'ihi wa hum ar-rusulu wal malaikatu wal bashar wọn ní túláàsì ni kárí ẹnìkan láàrin wa àti Allah subhanahu wa ta'ala tí ó jíṣẹ́ ọlọ́run fún wa àlè gbọ́sẹ̀ dàrẹ́ inú àwọn táàmù rí yìí mina limala ẹ wọn nínú àwọn tá a máa rí yìí wọn hùn rusul àwọn náà làwọn òjíṣẹ́ àwùjọ làwọn ọba àdìkẹ ọlá ránṣẹ́ sí wa anabi adam anabi inu anabi idris anabi ibrahim anabi isa tètè gbogbo àwọn anabi pátápátá sọlọ wọn sí wa wọn ni àwọn wọ̀nyí náà intermediary ni wọn láàrin wa sọlọ ọba àdìkẹ ọlá walimala ika gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a máa rí inú àwọn malaika náà gẹ́gẹ́ bó ti jẹ́ pé jìbìrìlù náà òun náà ni intermediary láti láàrin allah subhanahu wa ta'ala olùwájú sẹ́fà nàbí sallallahu alayhi wa sallam wàlbáṣàrù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a máa rí nínú àwọn abara bá a ṣe rí màláìka a máa rí nínú èèyàn náà tí ó máa jẹ́ kíni tí ó máa jíṣẹ́ ọlọ́run fún yàn lẹ́gbàá táwọn anábì lọ tán àwọn tó bá tún pèsè àwọn anábì ọlọ́run lọ́wọ́ tí wọ́n ń jíṣẹ́ ẹ̀sìn àwọn náà wọ́n máa ṣe kíni wọ́n máa dàbí intermediary láàrin wa àtọ́lọ́run náà ni ó jẹ́ pé kíni wọ́n máa jíṣẹ́ ọlọ́run fún wa ntọ́lọ́ wí ni ntọ́lọ́ ní kẹ́ ni ntọ́lọ́ ní ẹ má ṣe ni so òun náà ní sí àwọn tí wọ́n jogún ànábì àwọn ànábì ọlọ́run àwọn náà ni al-ulama wa hum warathatul anbiya àwọn náà làwọn afa tó jẹ́ pé wọ́n jogún àwọn ànábì ọlọ́run wọn ò jogún lé wọn ò jogún aṣọ wọn ò jogún kò wọn ò jogún ọlá wọn ò jogún àṣírí yàní wọ́n jogún kíni wọ́n jogún ìmánì wọ́n jogún ìpèpè táwọn ànábì ọlọ́run wá pè wọ́n jogún tawhid ìpèyàn lọ síbi ìmọ̀lọ́wọ́ bá àlekè ọlá lọ́kàn tuntun wọ́n jogún ìjìnà sí ẹbọ wọ́n jogún ká máa kìlọ̀ fáwọn èèyàn kan pa bídíà sí láwùjọ wọ́n jogún ká máa kọ̀bàjẹ́ láwùjọ kòmí táwùjọ ìbàjẹ́ yìí bá wà wọ́n sì jogún ká máa pe àwọn èèyàn síbi tó dáa ní tí wọ́n jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run òjò báwọn náà lọ kò sí kọ̀ọ̀rọ̀ ńbẹ kò sókun pamọ́ kan bẹ́ẹ̀ tí ìwà jẹ pé ìwà jẹ pé bóyá ẹnìkan ò lè má ogun tá a jẹ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ogun tó kílíà ni tó jẹ pé gbogbo ẹni tó bá tẹ́rìn lójú ọ̀nà àwọn ànábì ọlọ́run yìí tí sì ń jíṣẹ́ wọn tó a máa kà wọ́n kúnnú àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ni. sheikh wa ni faman ankara hadhihi alwaqifa kafar ẹni tó bá ti wá takò eléyìí irú ẹni báwọn kafar yóò jáde kó nu islam faman ankara almalaikata wa rusula alladhina ya'tuna bi shar'illah wọn lẹni tó bá wá takò pé kò sí jẹ́ màláíkà àbótakò pé kò sí sí jó jíṣẹ́ àwọn tí wọ́n mú òfin ọlọ́wọ́n bá àlekè ọlá wá bá wa wa qala la hajata ilayhim tó wá ní àní bùkátà sí sẹ́yìn báwọn kan bẹ báwọn àwọn free thinkers tó jẹ́ pé àwọn aláàníjì òjíṣẹ́ kankan àníjì màláìka kankan ìwọ gan fúnra ẹ̀ làákàyè rẹ̀ gan ti tó fún ọ láti gbé kó fi máa ń tó dáa yàtọ̀ sí tí ò dáa so irú àwọn eléyìí ẹni tó bá wíru eléyìí tó wá takò tó ní la hajata ilayhim tó là ní bùkátà sá nàbì gan tó là ní bùkátà sí màláìkà kan tó ní nahanu nastasiru billahi bidunihim àwa gan alẹ́ kọ̀ntáàtì Allah subhanahu wa ta'ala ale connect ale sun papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala láláyìí ra àwọn màláíkà láláyìí ra nàbì kankan kàmá takulu hu sufiya ṣé kùtẹ́ báwọn sufi ṣe máa sọ ẹ̀sìn àwọn sufi wọn ò fi parọ́ mọ́ wọn o gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ so àwọn sufi máa ń yíra wọn pé wọn ò nídìí ànábì kankan àwọn sufi máa ń yíra wọn pé wọn ò nídìí màláìkà kankan ìwọ tó o bá yá àmà ló ma nínú kó sufi tó bá lóun tó bá ní kò sí ní jẹ́ ilé ìkọ́ òyà tí ì débẹ̀ ẹ́ o tí ì ṣe tẹ́rìbíyà débẹ̀ ni tó o bá ti ṣe tẹ́rìbíyà débẹ̀ o padà gbà pé ò nídìí ànábì o padà gbà pé ò nídìí màláìkà láti jẹ́ fún ànábì kan o padà gbà yí pé dàrẹ́tì ló gbọ́dọ̀ máa ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí amadu ni ti gbà ipe dàrẹ́tì ni ipe gbogbo àwọn anabi gbogbo àwọn òṣìṣẹ́ táwa ṣẹlẹ̀ àtàwa ń tẹ̀lé yìí ẹ kírun ẹ gbà wẹ̀ ẹ má mutí ẹ má ṣe zìnà ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí wọ́n ní yìí wà fún gbogbo àwa èèyàn lásán ni àwọn wọ̀dọ̀rùkú léyìí wà fún wọ̀dọ̀rùkú èèyàn ẹ irú wa ògiri wa òun náà léyìí wà fún wọ́n ní ẹ̀rí àwọn táwọn jẹ́ àwọn ẹ̀sà èèyàn àwọn kàwá àwọn bíi tàwọn wọn làwọn ń gba mẹ́sẹ̀gì dàrẹ́ ti ní látọ̀dọ̀ Allah subhanahu wa wọn ni gbogbo qala Allah qala yìí nìsín wọn ni àwa ń gba ọrọ látọwọ́ òkú ni látẹnu òkú láti ń gbọ̀rọ̀ ẹ ẹ mọ́tò gbà látẹnu òkú sábà sọ yìí pé àná Abi Hurairah radiyallahu anhu ti kú ẹ lákùn ń fún àwọn tó hadith ọ̀nà ibi tí Imam Bukhari ti gbà wá ó ti kú tó fi dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn tó ti kú làwọn ń gbọ́rọ̀ lọ́dọ̀ wọn wọn wà láwọn sufi dà wọn àwọn ń gbọ́rọ̀ dàrẹ́tì látọ̀dọ̀ ọba àlàyé ni tó eléyìí òun náà ní sẹ́kọ̀ọ́ asọ́lù fàgbọ́n nígbà lérò pẹ̀lú ẹ̀ pé àwọn sufi ní tiwọn àwọn àwọn gbà pé a ní bùkátà sáà nẹ́bì ẹ ti bá wọn nísìnyí òun náà ní ó jẹ kí òkòwòrò kún un lè fẹ́ àwọn ojú mẹ́rin lọ ẹ ó túmọ̀ pé kò ní bùkátà sáà nẹ́bì náà nù pé sáà nẹ́bì mẹ́rin lọ ìwọ wa rò pé ìdí ẹ lè ju mẹ́rin lọ tó ajẹ́kọ̀ọ́ ní bukata sanabi nù òun náà lẹ́nu bí obìnrin sọ̀rọ̀ àti fàájì tó bá lè sọ̀rọ̀ àti fàájì mẹ́ta ó ṣe déédéé kéèyàn parí kùránì seventy thousand seven thousand times àbí seven thousand times àbí six thousand times tó bá ka kùránì sọ̀rọ̀ àti fàájì lẹ́ẹ̀mẹ́ta sẹ́yìn wípé onídìí ànábì náà nù torí ti ní nǹkan mi tó fẹ́ máa lò ó short cut mi tó fẹ́ lò so <clears throat> eléyìí hàn nínú àwọn àkídà àwọn súnfì ni yàní tó bá jẹ kéésì súnfì sọmọgbé o because àwọn súnfì àsọmọgbé kan wà níṣẹ́ pé àwọn náà kàn pèrè àwọn súnfì ni wọ́n kàn ń jó wọ́n kàn ń lùbẹ̀ àwọn náà ń jó ni wọ́n kàn fọ́ gbáyà ni ẹ́ wọn ò mé wọn ò mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọlọ́mẹsìn wọ́n lé iye ẹ̀sìn lómèrè ọmẹsìn òmèrè wọ́n ti wọ́n ní ìsìn àwọn òdá nǹkan kan mà àwọn tó jẹ́ àwọn àgbà àwọn ògbóǹtarìgì wọn àwọn gangan ní nǹkan yẹn ń bẹ lọ́wọ́ wọn tó jẹ́ pé kótó di pé wọ́n wá sílẹ̀kùn rẹ̀ fún òfin hàn olùgbà tó bá olùgbà tó bá bọ ọdẹ bí tó bá fẹ́ bọ ọdẹ tó bá ti wá bọ ọdẹ bì kan tó di pé ọ̀nà ti pín mọ́ lọ́wọ́ o ò lè padà sẹ́yìn mọ́ àti kó máa lọ wájú wọ́n sì wá sí gbogbo ẹ̀ fún ọ wọ́n sọ wọ́n kò nídìí irun mọ́ wọ́n sọ wọ́n kò nídìí àwẹ̀ mọ́ ẹ́ wọ́n sọ wọ́n gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àti ẹ̀rí sáńtì lòun nìsín sẹ̀ríà tó fún gbogbo àwọn yẹn ni irú wọ́ọ̀gìrì wa lélẹ́yìn wọ́n ti dẹ́ni ẹ̀ta lónìí nù òsè nídìí ó kírun òsè nídìí o sígbà òsè nídìí sàwò rí nù nínú àwọn tíra wọn rọ ńbẹ lakọọlẹ nínú àwọn tó jẹ pé alhalaj nínú àwọn owó sáré ẹ alhalaj yẹn ó lọ sí ìlú India ó lọ talisman ó lọ lè àwọn ẹ̀dí báwọn níbi eréṣiríṣi ni ọmọ wa wí ẹ́ ó lè ní ana alladhi aghraqa Fir'aun yóò ní òun lòun tẹ Fir'aun náà rí Fir'aun náà tí ò wáyé lójú rẹ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ àlejò ọlá ń ṣe yóò mọ lóun lòun ṣe ó lè lóun lòun rọ̀jò òun lòun gbá nígbà padà lágbára kan gbà ẹ wọn gbogbo àwọn àfáà ló ti dájọ́ lé lórí pé pa aláàjì gbà wọn. àwọn west láwọn wọ́n máa wá kọ ìwé nípa halaj wọ́n máa wá kọ pé the great wali pé wali ńláńlá ọ̀nì nínú Islam ẹtì bá mi wọ́n máa wá kọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n máa wá sọ láti bá a fi pọ́n àwọn ìròrí rẹ̀ tó ń gbé káàkiri láti bá a fi pọ́n káàkiri láti lè bá a da ẹ̀sìn rú báwọn mùsùlùmí lọ́wọ́ tó ibi tá a ti lọ ṣẹ́kù ní àwọn túbítẹ́ ríhùn ní tí máa ń sọ ni pé innahum ya'khuduna 'ala Allahi mubashara wọ́n láwọn máa ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run dàrẹ́tì ni bìlà wá sísọ ti ń pé àwọn àwọn òlẹ́nìkan láàrin àwọn àtọ́lọ́run kò sí alárinà kan láàrin àwọn àtọ́lọ́run pé kó ní ọmọ wa lọ gbọ̀rọ̀ fáwọn àwọn máa ń gbà dàrẹ́tì ni ṣéèkù ní fàhádà kufrun bil ijma eléyìí ìṣekèfèrí ìṣekèfèrí lélẹ́yìí ìjáde kó nú ẹ̀sìn lélẹ́yìn pẹ̀lú àfẹnukò gbogbo àwọn onímọ̀ pátápátá kò sí yàgbẹ́ ní lórí eléyìí kò sóní màgádá wa ikú yàgbẹ́ ní lórí ẹ̀ pé kẹ́nìkan wá dìde lónìí láìsí ànẹ́bì kọ́ wá lóun máa gbọ́rọ̀ dàrẹ́ ti adọ́dọ̀ lọ́rin òun ò nídìí òjíṣẹ́ òun ò nídìí wáyà òun ò nídìí kuran òun ò nídìí àdìdì ànábì sallallahu alaihi wasallam òun náà máa gbọ́ tòun dàrẹ́ ti irú ẹni báwo lè jẹ́ mùsùlùmí láéláé kò sí tó bẹ́ẹ̀ fi <clears throat> intermediary kan wá ń bẹ alárinà kan bẹ tó jẹ́ pé man asubata ha ẹni tó bá fi rin ilẹ̀ pé ń bẹ fọkàndín káfàrọ̀ ìwé ẹni báwọn ti kí ni ó ti di kèfèrí wàhíyà lẹ́tì dakara sheikh rahimahullah òun náà ní sheikh wa rahimahullah sheikh wa muhammadu bin abdulhab wọn sọ wọn ni wàmọ̀ yẹtẹ́kìlù wa sí sọ̀tàn bẹ́yìn náà wọ bẹ́yìn náà lọ ẹni tó bá fi ẹnìkan sáàrin rẹ̀ àtọ́lọ́wọ́n bá àlékè ọlá yẹ̀dẹ̀ẹ́ òhun tí wọ̀yá tó lówó mẹ́rin hùn ṣàfáà tí wọ́n ń béèrè ìpẹ́ yàní ń béèrè pé kẹ́ni wá sí kíni kó wá sí pẹ̀hún látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa yatawakkalu alayhim tó sì gbára lé ó gbára lé àwọn tá a sọ yìí ipe a táwọn ibà ti ń bẹ lókun gbàtọ́ bá ti wà pẹ̀lú wọn kò sí nǹkan kan tó lè ṣe wọn fàhádì kí wà sísọ irú eléyìí irú intermediary báyìí sheikh onímọ̀ náà àsìbátà ha kẹfàrọ̀ ìjìmá àn ẹni tó fi rinlẹ̀ pẹ̀lú ẹ̀ ń bẹ tó irú eléyìí ń kèfèrí ni o ó ní ilẹ̀ anáhu láwa sísọ sábẹ́ ìnáná wà bẹ́ẹ̀ náà láti fi ìbàdà tì nítorí pé ó yẹ ká gbọ́ príncípù káyé kí ni príncípù yìí kí ni òfin tó yẹ ká gbọ́yé yìí òun náà ni pé kò gbọ́dọ̀ sí intermediary láàrin wa àtọ́lọ́wọ́ bá àlejò ọlá níbi ìjọsìn pé níbi ìjọsìn táwọn fi súnmọ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ sí ẹnìkan tó jẹ́ pé yóò wà láàrin wa tó bá jẹ́ pàdúrà ni òun nìkan náà àwọn alágbọ́dọ̀ máa pè é dàrẹ́ sí wọ́n yẹ pé òun ni agbọ́dọ̀ máa kí fún dàrẹ́ sí gbogbo ìjọsìn tábà máa ṣe kò gbọ́dọ̀ sí wá sítọ̀ láàrin wa ẹ̀ ti báwọn nìyí. òun náà ló fà tó jẹ́ pé tá a bá lọ wò dáadáa a rí pé bàtà nàbí sallallahu alaihi ìgbà tí àyà Qur'an tó ń sọ̀rọ̀ nípa àdúrà fún wa ẹ rí pé àwọn àyà ti sọ̀rọ̀ nípa àdúrà ad'uni astajib lakum ẹ pè mí ń dà yín lóko ẹwọn kan báwọn ṣe pé kò ní ká fi ẹnìkan wọn àti ó ní ká máa pè wọn ó máa pè é sí ni so sheikh wa rahimahullah afidahullah wọn ní li'annahu káyì káyì li'annahu la waqifata baynana wa bayna Allah fi ibadatihi kò gbọ́dọ̀ sí aláàrin kan láàrin wa àtọ́lọ́hún níbi ìjọsìn bali yajibu alayna an na'buda Allah tún láti ní fún a máa pè é direct wàbídú ni wà sísọ a sì ní fi alárìnà kan sáà ní wà sọlọ́wọ́n ọba ọba àlekè ọlá wọn ni wà á ná tuluba mílíọ̀nù ṣàfà àtà bìdú ni wà sísọ ká máa béèrè lọ́rọ̀ rẹ̀ pé ká máa tọrọ ṣàfà ìpẹ́ pé kó sípẹ́ wa ká máa tọrọ ẹ̀ lọ́dọ̀ rẹ̀ dàrẹ́tì ni wàá nẹ́ta wá kálá alẹ́ yìí ká sì máa gbára lé bìdú ni wàá sí tọ́ ká má fi nǹkan kan sáà ni wàá fi Allah subhanahu wa ta'ala níbi gbára lé ó ní qala Allah ta'ala ọlọ́wọ́n bá alikẹ́ lásọ pé ad'uni astajib lakum ẹ wá yà yìí ad'uni astajib lakum ó ní ẹ pè mí astajib sẹ́kù ní tábà wáyà yìí máa qala du'uni bi wasitati fulan kò ní kẹ́ ẹ pè mí sùúrù lágbájá kò ní ẹpẹ mi ò tú wòlíì báyìí ẹpẹ mi ò tú ànábì báyìí ẹpẹ mi ò tú jẹun báyìí ó ní àdéhùn ní asẹjìbìlà kùn ó ní ẹpẹ mi direct ń dà yín lóhùn àwùjákìdú wà àtìtọ kò sọ pé ẹwà intermediary ó ní fàhálì wà àtìtọ irú intermediary báyìí mani asibata ha fakọdi kẹfàrọ wàhùwà anahu yaj'alu baynahu wa bayna Allahi wasa'id yasrifu lahu min al-ibada min ajli an yuqarribuhu ila Allah so eléyìí ó t túmọ̀ pé irú ẹni tó bá fi intermediary sáàrin àtọ́lọ́run irú ẹni irú intermediary náà ni mo wá pè yóò máa pè é yóò sì máa jọ́sìn fún un pẹ̀lú ìran kan pé kí ẹni òun bá sún mọ́ Allah subhanahu wa ta'ala òun náà ni ó ti torí ẹ̀ kí ó máa pèrò ẹni òun yasifu lahum shay'an min al-ibada min ajli an yuqarribuhu ila Allah kama yaqulu al-mushrikun min qabl gẹ́gẹ́ bá àwọn ẹlẹ́bọ ti sọ àwọn ẹlẹ́bọ àná nígbà Nábì ìtàwọn náà máa ń sọ wọn náà ní pé àyá Kùránì ní wa ya'buduna min dunillah ó ní wọn a máa jọ́sìn fáwọn nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba àlekè ọlá ma la yadurruhum wa la yanfa'uhum àwọn nǹkan tí ò lè ní wọn la tí ò sì lè kó ni tí ò lè sàǹfààní fún wa kò sí ni atọ́lẹ̀ kó bá wọn kò sáfàní tó yẹ kó ṣe tí ó ṣe fún wa ọ̀yà kò lóna ha wula ìṣúfà ha wuna ìdàlá ìdí wọn wá sọ tẹ bá sọ fún wọn náà wọ́n máa pe ṣé wọ́n làwọn tó sùkẹ́ àwọn nu lọ́dọ̀ ọlọ́run pàṣámá hàdá ìbàdà ẹ̀rí kọ́ lọ́wọ́ bá a lè sọ lápè ní kíni ó pè ní ìbàdà ó pè ní ìbàdà inú àyà mi ọba àlekè la sọ pé kúl atunabbi'una Allaha bima la ya'lamu fis samawati wala fil ard sẹ́yìn lẹ́ẹ̀mọ́ fọ́lọ́ ọba ní ohun tí ó mọ̀ ní sọ́mà àti lẹ́lẹ̀ ìtumọ̀ yìí náà ni pé sẹ́fẹ́ fọ́lọ́ ní tí ó mọ̀ ní ẹfẹ́ fi tọ́lọ̀ tó pamọ́ fọlọ́ ní sámà àti lẹ́lẹ̀ ẹfẹ́ fi hàn Allah subhanahu wa ta'ala subhanahu wa ta'ala amma yushrikun mímọ́ Allah subhanahu wa ta'ala ọba tó ga roro ó ga kọjá gbogbo àwọn nǹkan tẹ̀ ń papọ̀ mọ́ tẹ̀ ń pè papọ̀ mọ́ so eléyìí nìsí ọba àdìsí ọlájẹ kó yé wa ìpè sẹ́yìn lẹ́sọ̀ fọlọ́n pé èèyàn gbọ́dọ̀ ní tamídíárì àbọ́lọ́ ni ó sọ bó ti ẹ̀kẹ́ so àwọn uh, ní sámà hàdá ṣìrìkàn ẹ̀rí kọ́ bá rí pẹ̀lú àtúnpé ní kíni ṣìrìkù ó ní kíni ó ní subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́run ọba àlejò ọlámọ kanga ó sì ga ju gbogbo ntẹ̀ ń papọ̀ àwọn ẹ̀bọ tẹ̀ ń ti pẹ̀lú ẹ̀ lọ wọn ni ọba àlejò ọlápẹ̀ ní ṣírkù wa nazzaha nafsahu anhu ó sì fọlá rẹ̀ mọ́kù bẹ́ẹ̀ ó ní òun kọjá gbogbo ẹ̀ wa hadha huwa ṣẹ́kù ní eléyìí òun náà ní ìṣesí àwọn tí wọ́n ń jọ́sìn fókù àwọn tó jẹ́ pé òkú ni wọ́n ń pè ní tiwọn wàlẹ̀ àdìrìhà àwọn tí wọ́n ń jọ́sìn fún sàárè ibi sàárè lẹ́sìn rí wọn tí wọ́n máa lọ kíkà sàárè àlàn lásìkò tá a wáyé wọ́n ní yattakhiduna al-awliya was-salihin wọ́n mú àwọn wòlíì àtàwọn ẹni eré wàsá ìtọ̀ inda Allah mú wọn ní alárinà láàrin wa àti Allah subhanahu wa ta'ala yazbahuna lahum inda quburihim kọ́dà wọ́n máa ń bá a lébi pé wọ́n máa lọ lè pẹran níbi sàárè wọn wọ́n máa lọ lè pẹran fáwọn tá à ń sọ yìí níbi sàárè wọn wa yanzuruna lahum sì máa jẹ́jẹ́ ìfẹ́ òṣìṣẹ́wò sí nǹkan báyìí báyìí bílẹ̀ ìdúrà rí báyìí nǹkan báyìí ti mú yín wọ́n máa jẹ́jẹ́ wa yastaghithuna bihim wọ́n sì máa ké lọ lè bá wọn nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn níbi tí wọ́n bá wà ní ewu wọ́n ké wọ́n máa pariwo ṣẹ́kù yẹn wọ́n pariwo àwọn wòlíì yẹn tí wọ́n ti láyé má wa yad'unahum min dunillah wọ́n tún wá máa pè wọ́n yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala fa idha qila lahum hadha shirk ṣẹ́kù ní jẹba wa sọ fún wa pé ìdẹ́ ń sè yìí ẹ bọ́ ni qalu haula'i wasa'itu baynana wa bayna Allah wọ́n wà ní ah, àwọn òṣèbọ̀ àwọn ẹni tẹ́ rí òun àwọn wasa'itu ni wọ́n àwọn wàsáìl àwọn akasọ̀ ni wọ́n àwọn alárinà ni wọ́n àwọn intermediary ni wọ́n láàrin wa àti Allah subhanahu wa ta'ala tó wọ́n wá ní nahanu lánà àtẹ́kìlú annahum yakhluquna ma Allah wọ́n la àwọn ládìí ọkàn pé àwọn tá à ń pè yá ládìí ọkàn pé wọ́n lè dẹ́ẹ̀dá bí ọlọ́run aládìí ọkàn pé wọ́n àwọn náà máa dẹ́ẹ̀dá wa yarzuquna ma Allah aládìí ah, ọkàn pé àwọn náà lè sáré sì kíkún yàn gẹ́gẹ́ bọ́lá ọba àlejò aláṣẹ ṣe wàyùdàbí rúnà máa Allah aládìí ọkàn pé wọ́n jọ ń darí àlámọ̀rí wa pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni wa inna mattakhadnahum wasa'iqa baynana wa bayna Allah àwa kan mú wọn ní aláàrin náà láàrin wa àti láàrin Allah subhanahu wa ta'ala ni yuballighuna Allah hawa'ijana ṣe pé bùkátà wa wọ́n bá mú dọ́dọ̀ ọlọ́wọ́n bá àlejò ọlá bùkátà tá a bá ti ní àwọn yóò máa lọ bá a fi jíṣẹ́ fọlọ́ ẹgbẹ́ tọ̀ ẹni ń béèrè nǹkan báyìí o bá wa ṣe nǹkan báyìí fún wọn ní ní táwọn ń torí ẹ̀ táwọn ń torí ẹ̀ pé àwọn táwọn ń sọ yìí nù wọ̀nyẹ́dùbà hùwìnà láhùn látara bẹ́ẹ̀ wọ́n máa pẹ̀ràn fáwọn ẹni wọn bá jíṣẹ́ wọn dáadáa sábà jíjẹ wọn fọlọ́n dáadáa wọ́n máa pẹ́ran fún wa wa yu'azzimunahum wọ́n sì máa gbé wọn tóbi wa yanzuruna lahum wọ́n sì máa jẹ́jẹ́ fún wa bi hujjatin annahum wasa'iqu baynahum wa bayna Allah pẹ̀lú kíni pẹ̀lú yàni hujja pẹ̀lú àwíjàre pé kíni ìpè ẹ̀pẹ́ wọ́n jẹ́ kíni wọ́n jẹ́ wasa'iq wọ́n jẹ́ intermediary láàrin àwọn àti Allah subhanahu wa ta'ala ṣe kúni fa huwa shirkul awwalin eléyìí tó ń ṣe yìí òun náà lẹ́bọ ẹbọ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n náà táwọn náà ń ṣe náà nù kùdù bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹbọ lélẹ́yìí táwọn náà sì ń ṣe kùdù báwọn lọ ọba alẹ́kẹ́ ọlá sọ fún wa nínú alukur'an ó ní wàlladhina taqadu min dunihi awliya wọ́n ní àwọn tí wọ́n ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba àlekíọ́lá sábà àwọn ẹlòmíì ní wòlíì lẹ́yìn ọlọ́run ọba àlekíọ́lá tí wọ́n ń pè wọ́n wọ́n ní tí wọ́n máa sọ pé má na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa wọ́n ní àwọn òjọ́sìn fún wọn torí kankan àyàfi nítorí kábàámọ́ fún àwọn ọmọ ọlọ́run ọba àlekíọ́lá pẹ́kípẹ́kí àwọn ń súnmọ́ àwọn ń súnmọ́ wọn kábà lè máa ṣe kíni kábà lè máa súnmọ́ àwọn bọ́lọ́hùn ọba àlejò ọlá ní inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun tó bá dijọ́ gbéjà kìyàmà ọlọ́run ọba àlejò ló sì dájọ́ láàrin wọn yóò ṣe dájọ́ lórí tí wọ́n ń ṣe ìyàpọ̀ ẹnu lé lórí ntí wọn ṣe ìbéjìlé lórí tó bá wọn débi tó bá wọn dé yẹn ọlọ́run ọba àlekè ọlọ́run ṣèdájọ́ lórí ẹ̀ ọwọ́ ni inna Allaha la yahdi man huwa kò sì ní jẹ́ bí ọ̀nà máa ẹni tó bá jẹ́ kèfèrí tó jálá ìmúwòrè sí Allah subhanahu wa ta'ala wa samma fi'luhum fi'lahum hadha kadhban wa kufra ẹ̀rìn tán ṣe ìdí sìn tòun tí wọ́n ìsàlàyé táwọn ṣe kí lọ́lọ́wọ́ bá àlekí ọlá pé ó pè ní kadhbu onírọ́ni onírọ́ni wọ́n pa wọ́n ṣe ṣe kọ́ ó ní àmọ́ ẹni tó bá wá mú akàkọ̀ tó mú alánìyàn láàrin àti Allah subhanahu wa ta'ala wa ya'taqidu annaha sábàbù ó wá láti ọkàn pé ẹni yóò yóò kàn jẹ́ sábàbù ni yàrá yóò jẹ́ okùnfà ẹni bá mi sì yóò jẹ́ okùnfà tí ó fi ṣe kí ni tó ń fi ní gbàdúrà wala yad'uhum àmọ́ kò pè wọ́n kì í ṣe pé ń pè wọ́n ọlọ́wọ́n bá náà ní pé àmọ́ wá láwọn ẹnìyẹn ló ṣe kíni wọ́n ó ṣokùnfà bí ọlọ́wọ́n bó fi dá wọn lóhùn wàlá yadbahu lahum àmọ́ òun èé pẹran fún wa wàlá yanturu laha òun èé ṣe kíni òun èé ti jẹ́jẹ́ fún wa pé tẹ́lá ṣe kaba yìí kaba yìí ní ṣe wàyà àtẹ́kìdù anàlẹ̀ ibadata lillah ó sì láti ọkàn pé gbogbo ìjọsìn yẹn yẹn bá ní ṣe wàlá ya'budu illa Allah òsìjọ́sìn fún kàmí àfàlọ́ subhanahu wa ta'ala láàkì yẹn tẹ́kìdù ṣùgbọ́n ó kàn mú àwọn intermediary ó kàn bá àwọn bàbá kan ó sọ àwọn jọ ọlọ́run wọlé àwọn bàbá lágbájá nítorí sọ náà nù àwọn bàbá yìí àwọn bàbá yìí àwọn bàbá yìí tó kó wa máa wù kó máa wá lò wọ́n ala anaha asbaabu pé àwọn bàbá yìí ó agàsọ ni wọ́n pé àtẹ̀gùn ni wọ́n tó jẹ́ pé tukọ̀ríbuhu ila Allah bi za'mihi lérò ọ̀kan tiẹ̀ pé àwọn wọ̀nyí wọ́n súnmọ́ wọ́n wọ́n bẹ̀ lọ́n pẹ̀lú ọlá wọn. A ah, ọlọ́run wọlé àwọn bá kínní ọlọ́run wọlé àwọn bá kínní ọlọ́run wọlé àwọn bá wá ní kínní kan yóò máa wá ká pé yóò wá ká ẹ abọ́lọ́run wọlé ànábì abọ́lọ́run wọlé àwọn kan ọlọ́run wọlé àwọn tó yìí ọlọ́run wọlé àwọn kan tí wọ́n á gbogbo ẹ̀ tó jẹ́ pé rẹ̀ ni pé àwọn wọ̀nyí wọ́n ṣe kínní wọ́n ṣe okùnfà fi gbà ntí ń ṣe yìí ó ṣẹ́kù ní àdáda lẹ̀ ní bíbí àná kéèyàn máa fọlá ànábì sọ̀rọ̀ bíbí àná ẹ tọ́lá ànábì bá ti wá jẹ́ bíbí à tó ẹ gbàgbé ọlá ẹlòmíì ẹ tó bá ti jẹ́ bíbí à pé ká fọlá ànábì sọ̀rọ̀ tó ọlá ṣéwù kan wọlé má ọlá wòlíì kan wọlé má ọlá bàbá kan wọlé má ntí yóò máa fi sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́ náà ló máa fi bẹ̀ lọ́n àlè rí ẹ̀rí kan látọ̀dọ̀ àwọn sàbí ànẹ́bí káwá rí ẹ̀rí kan báyìí bó ṣe wò ó ma kọ́dà kó jẹ́ hadith da'if káwá rí pé àwọn sàbí ànẹ́bí wá ń fi ànẹ́bí tọrọ pé ọlọ́run wọ́n sà wọlé ànẹ́bí ṣe nǹkan báyìí fún wa ẹ̀ lè rí kankan ẹ̀dì bá wọn kẹwàá rẹ̀ nìkan tó lálàáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ipe ọmọ kọlá ànábì tọrọ so eléyìí ẹgbẹ́ tí bá ń ṣe eléyìí à irú ni wa wasilatun ila shirk kọ́dà akasọ ni lọ síbi ẹbọ ẹni máa ń tẹ̀lé ní ti nígbà tó kún ládàá ti ń tọ̀ lọ síbi ẹbọ ni ẹni torí pé ìyàtọ̀ tó wà láàrin tiẹ̀ àtàwọn tọ̀hún náà ni pé àwọn ń pè wọ́n ìwọ́n fọlá àwọn tọ̀rọ̀ torí pé ó ń lọ díẹ̀ díẹ̀ nù ẹ èèyàn lọ díẹ̀ díẹ̀ nù ojú wa lédi aga ó kàtí fún débi tiwọn ni tó iná ló fà tó padà wá jẹ pé eléyìí náà ló padà bá wọn ẹlòmíì débi pé wọn wá ń pè àwọn wòlíì lónìí wọn sì dàrẹ́tì ẹ tẹ́lẹ̀ mi bá bẹ sùn nìyẹn ilé ẹ̀mọ́ tí ó pariwo ẹ̀mọ́ kọ́ tí ó pè tẹ́lẹ̀ mi bá bẹ já kọ́tà àti ẹ̀mọ́ tí ó wì í ẹ̀jẹ̀ bá díẹ̀ díẹ̀ bá ti bẹ̀rẹ̀ náà ni wọ́n ti wọ́ wọn lọ sọ ẹlòmíràn ni wọn fọlá nàbì tọrọ ẹlòmíràn ni wọn fi ọlá maka àti madina tọrọ ẹlòmíràn olóhùn fi ọlá kaaba tọrọ ẹlòmíràn olóhùn fọlá àwọn tó tẹlẹ yìí wọn bú tọrọ olóhùn fọlá àwọn kìnnìkan yóò máa wá ka gbogbo ìjọba wọn sọ ìwọ̀n gbélé pátápátá àdáadáa lẹ̀ wọ́n fi wọlé ìtàdúrà wọ́n fi bẹ̀ lọ́wọ́ tó eléyìí òun náà ló wá wọ́pọ̀ láwùjọ wa tó jẹ́ pé ẹni tó bá fi bẹ́ẹ̀ sàdúrà fún yóò bẹ́ẹ̀ kọ gbogbo àpò yóò bẹ́ẹ̀ lè kọ gbogbo owó tó wà ní àkáǹtì rẹ̀ fún ọ pé ẹ wọ́n rọ òjò àdúrà lébi lérí tó òjò bídíà sì ní ọ̀rọ̀ lẹ́ lébi lórí pé bídíà ni ẹ ẹ máa fi tọrọ nígbà nìkan òfin bẹ́ẹ̀ tọrọ nígbà àwọn ẹni ọlọ́ọ̀ta kọjá àwọn ẹni ọlọ́run tá à ń sọ yìí àwọn tàbí ànábì ni o àtàwọn tó wà lórí ìlànà wọn kì í ṣe ẹni tí ń gba ẹlẹ́ni ọlọ́run tí ì sẹ́ni ọlọ́run kì í ṣe ẹni tó bá wà gan la ń pè lẹ́ni ọlọ́run tó jẹ́ pé àkọọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gan ìwà rẹ̀ gan kò túmọ̀ pé ẹni ọlọ́run lóko ẹni tí ó bá jẹ́ ẹni ọlọ́run amanu wa kanu yattaqun ẹ̀sìn báyìí wọ́n jẹ́ ẹni tó nígbàgbọ́ wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ọ̀la gbọ́ gbogbo jíjẹ́ ìmánì àrègbè wọn ti wọn kọjá mbẹ́ ọ̀kẹ́ àánú yẹ tẹ̀kú olùmúnú wa máa pààyọ̀ lọ́wọ́ bá àlejò ọ̀la kì í ti gbẹ́nìkan wà pé ààrẹ wòlíì ẹ máa wá bá ìwà jágbajàgba lọ́wọ́ rẹ̀ ẹ́n abẹ́nìkan wà pé ààrẹ lọ́mọ wòlíì ẹ máa wá ní ẹ̀jẹ̀ ni ọlọ́run ti fara wé ẹ̀sìn báyìí ẹ̀jẹ̀ àwọn ẹlọ́run ti fara wé wọ́n ti ń mutí ń ṣe àtúnṣe ogbẹ́ ẹ̀sìn ní kátà máa fara ọkàn sílẹ̀ náà ni pé ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ni wọ́n ti parí sẹ́ kọ́dà ànábì sallallahu alaihi wasallam òrìṣẹ́ parí fún Fátímà ànábì òrìṣẹ́ parí fún àwọn ọmọ ẹ̀ lànàbì fi wọ́ọ̀nù wọn ìpèlè òògùn ni à ń kí ilẹ̀ wá ìṣe ìhà ilẹ̀ ìní kankan ìní ìlé o àfi kí tògbàtà nàbí òtí wá rí wọn ṣe ń wá dí mà ẹni ọlọ́run olówó àti tànàbí lọ Abubakar orí fáwọn ọmọ rẹ̀ fa Umar orí ṣe fáwọn ọmọ Ali ó gba àwọn sahaba nítorí pé wọ́n gbà yí pé ó ń kánù ni ó ara rẹ̀ àmọ́ láwùjọ tiwa lónìí àwọn gbà yí pé wòlíì wọn máa ń sí yàn ni ẹ ìkànnì wọn sọ kan ó ní ó ní ó ní àmẹ́rẹ́ lomi ẹ kàn ní yóò máa ṣe jágbajàgba ọlọ́run kàn ní àní tòun ti bẹ́ẹ̀ náà sẹ́ àní ń fẹ́ ọ. <laughs> ẹ̀yọ́ máa wò pé iṣẹ́ ah, wa ń ṣe lanu káàkiri báyìí tòun ti bó ṣe ń mutí àbí tòun ti bó ṣe ń jalè tòun ti bó ṣe ń ṣe sìnà tòun ti bó ṣe ń ṣẹbọ tòun ti bó ṣe ń ṣe bídíà ọlọ́run wa ní àníṣẹ́ ìfẹ́ ọ náà ni irọ́ lálá lélẹ́yìn irọ́ gburu ni ẹ ti bá wọn níbi ẹ̀ńtọ́nà bá ń ní ẹ débi pé iṣẹ́ ojú dúdú láwùjọ wa yìí dé ẹ wà lẹ́ni pé pásítọ̀ wọn tó ní kírun ẹ sì máa pè ń ẹ lẹ́ni tó yẹ pé yóò bọ́ sáàrin ọjà obìnrin olóbìnrin yóò máa bọ́ fà wọn láyà ẹ sì máa pè lọ́ba àwọn wòlíì ẹ ti bá wọn jù wọn ní lè àwọn olè àwọn <laughs> lè àwọn olè ẹ so ẹ máa wá gbogbo àwọn tí o máa wù àti bàbá o tí o ní kéwù lásìkò ẹ tí o wà tó gbogbo ẹ mọ́ra ẹ yóò tó yóò tó àgbo hundred mápá yóò fi kíní kùtẹ̀ tó àgbo two hundred kọ́rùn gbogbo ẹ tí o wà tó gbẹ èwo lẹ́ rí ṣíṣe báwọn nínú àwọn tó jẹ pé àwọn tàbí ànábì àbáwọn ẹni ọlọ́run ni wọ́n ti kọjá lọ tani ṣe bẹ́ẹ̀ ẹ a máa wá sọ pé a tún máa pàtó mọ́ra onílẹ̀ ni onílẹ̀ ni yóò ti mọ̀ sí kan tí o dáa a máa wá ti sábẹ́ pé ẹ ẹnìkan sọ̀rọ̀ ńjọ́ kan wọ́n ní kan náà àwọn sáfẹ́ owó lílu náà ni wọ́n wá lọ ní fọ́ fa omi olómi láyà mọ́tà yẹn wá à wọ́n wá ní à ipe obìnrin wọn bó ṣe wá wọn ipe ìmọ̀ bímọ tó bá bímọ báyìí ọmọ rẹ̀ máa ń kú ni tó bá bímọ báyìí ọmọ rẹ̀ máa ń kú ni tòbí ṣé òjò wa fọwọ́ fa láyà báwọn nísìnyí ó ti yọ nǹkan tí ń bẹ lára rẹ̀ kóònù tí ń jẹ́ kó ọmọ rẹ̀ kú fún jẹ́gẹ́ bí dókítà ni ẹ̀ àbóso operation mu <laughs> tí òjò lọ sí ìdúkùnrin rẹ̀ gbogbo àwọn nǹkan báwọn nísìnyí látara kó dídí láwùjọ wa á máa kà á fún nǹkan dáadáa tó kò sí nǹkan kan kò sẹ́ni kan táàbì wa sọ pé àwọn alẹ́ nìkan tí mo wà tí ò da ẹ wà ní àfáà ni ẹ má ẹbí lẹ ẹ má fara wé o ẹ má bí tó wà tọ́lọ́hún dì í sí mo wọ́n dì í sí ẹ bẹ́ẹ̀ má ṣe mo bẹ́ẹ̀ má ṣe tọ́lọ́hún fẹ́ kò dì í sí nìkan ju pé yóò jìyà lọ kò sí nǹkan tó dì í sí pẹ̀lú ọlọ́run ju pé kí ni yóò jìyà lọ ẹ ẹni tí ò bá lálàáfíà pé ó ya wèrè ẹdí báwọn níbi ní wọn gbogbo tó bá wù kó máa ṣe kò lẹ́sẹ̀ wèrè ò lẹ́sẹ̀ ẹdí báwọn níbi wèrè ò bá mutí kò bá jalè kò bá lóyún kò bá lóyún kò lẹ́sẹ̀ nítorí pé làákà yìí sáà fi wọn sáà fi jó máa ń tó tí ò dáa làákà yìí ò fi lára rẹ̀ àmọ́ kéèyàn wá tó lé mú kóun gbádùn ní làákà yìí kó máa wá wúgo àkíwà báwọn tó irú ẹni báwọn kò ní jẹ́ wọlé o tó bá sì jẹ́ wòlíì náà yóò yà jẹ́ wòlíì ṣèkọ́ni kò ní jẹ́ wòlíì Allah subhanahu wa ta'ala naam sheikh wa ni irú eléyìí bí tá a ti lọ òun náà ni pé àwọn tí wọ́n máa ń fi ọlá àwọn kan tọrọ eléyìí bídíà ni àdádálẹ̀ ni wọ́n ní lè anna Allaha lam ya'murana bi ittikhadhi al-wasa'ita fi du'a wa talab ash-shafa'a torí pé ọlọ́wọ́ bá àlekí ọlá tó ní ká ṣàdúrà tó ní ká pè òun kò pa wá láṣẹ pé ká ṣe kí ni èpè ká mú ẹnìkan ká máa fi ṣe akàsọ̀ àbí ká máa bọ́lẹ̀ nìkan sọ̀rọ̀ ọlọ́run bá àlejò ọlọ́run pa wá síláṣẹ bẹ́ẹ̀ wa laysa hadha sababun li ijabati du'a eléyìí èso kùnfà gbígbàdúà gbàdúà máa fi gbà bí à ń tó wá sàtọ̀ bẹ́yìn náà ká bí à ń tó wá sàtọ̀ bẹ́yìn náà ká wa bayna Allahi salihan pẹ̀lú pé kó wá fi ẹnìkan sáà ní wàtọ́lọ́hùn èèyàn rè kan mina salihin aw nabiyya mina al-anbiya àbí ànábì kan náà wà ànábì ọlọ́run hàdá kọ́wùlù alọ́gbà bílà ayé eléyìí èèyàn sọ téèyàn máa ń kọ́ ọlọ́run tí ẹ bá fi lè sọ pé ẹ èèyàn lè fọlá ànábì tọrọ èèyàn lè fọlá òrí tọrọ òun sọ ní kí ò da olójú pa ọlọ́run ìtọ́lọ́run sọ nínú alukur'an níta ànábì òjì tẹ̀ rẹ̀ fún wa òun náà ni ìtìrẹ̀ níbà ń sọ wàláwù amárọ̀nà bìdùá ìyí Allah subhanahu wa ta'ala tó pa wá láti fi ká máa pè é walam ya'murana bi ittikhadhi wasitatin baynana wa baynahu kò sì pa wá láti fi ká fẹ́ nìkan sáàrin o àti Allah subhanahu wa ta'ala wa yajibu at-tafriq bayna al-halatayn tó tún láti agbọ́dọ̀ ti àtọ̀ láàrin ètí méjèèjì kí ni tètè pé ìtàn gbàlérò òun náà ni ẹni tó jẹ́ pé àwọn pe wòlíì ni àwọn wòlíì wọn làwọn ń pè ni wọ́n ń pẹran fún ni wọ́n ń gbára lé àtẹni tó jẹ́ pé àwọn ò àwọn kan fi wọn tọrọ ni àwọn gbà yìí pé àwọn wọ̀nyẹn náà lè ṣe sábàbí àdúrà gbígbà àwọn ṣékù ní hálàtú màá yá àlùwàsá is ìṣesí ẹni tí ń jọ́sìn fún àwọn alárinà yẹn wọ̀yẹ́ gbàhùláha tí ń sìn fẹ́ràn fún wọ̀yẹ́ dòwúláha tí ń sìn tí ń sìn ṣe nádúró yàrá tí ń jẹ́jẹ́ fún wẹ̀tẹ̀ kọ́rọ̀bù ilé ha tí sìn wájú fi súnmọ́ ẹni yẹn wàhálà tó mọ̀lá yà àbúrò ha àti ṣe sí ẹni tó fẹ́ wò jọ́sìn fún ìnáma yẹ tẹ̀kílù ha bí masaba ti wàsá ìwé lè ń òun kà mú ní gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí akásọ̀ ni tubaligu hajatahu lillah tí ó bá wọn gbé àdúrà wọn dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bijahihi pẹ̀lú ọlá tóun ní wa àti pẹ̀lú dáadáa tó ń ní wa makanati indala àti kò tó lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣẹ́kù ní fahadha baatilun wa huwa bid'ah eléyìí nǹkan tó burú tí ò dáa ni àdádálẹ̀ sí ni lè anáwó ìdá tó ṣẹ́yìn fi dín nítorí pé eléyìí ìdá nǹkanlẹ̀ sínú ẹ̀sìn ni lámúyá adánilá bihi tí Allah subhanahu wa ta'ala yọ̀ǹda sí wa huwa wasilatun min wasa'ili shirk ládàá kan ni akasọ̀ kan ni inú akasọ̀ tí máa ń gbìyànjú síbi ẹbọ wal mutaakhirun la yaqtasiruna ala ja'li wasa'il mujarrada mujarrada wasa'ita la yasifuna laha shay'an min al-ibada wọ́n ní tó wá ṣọ́ni lójú òun náà ni pé al-mutaakhirun àwọn ẹni gbẹ̀yìn lásìkò tá a wà yìí nìsí àwọn òdúró máa lórí pé àwọn wọ̀nyẹn wọ́n kàn máa fi wọ́n ṣe kíni wọ́n máa fi wọ́n ṣe akatọ̀ ẹ̀ wọ́n kàn máa fi wọ́n tọrọ ni balẹ̀ gáàlì bò anáhùn yà àbúdó náà hùn yà àbúdó náà ha wọ́n ní tó pọ̀ òun náà ní pé ẹ̀rí pé wọ́n máa jọ́sìn fáwọn ènìyàn dàrẹ́ẹ̀tì ni wẹ̀ǹdùrú náà láha wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa jẹ́jẹ́ fún wẹ̀ǹgbàhú náà láha wọ́n sì máa pa nǹkan fún kàmáyọ̀ fàálù náà fi àdìrí ha ṣéèkù ní gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe níbi kíni níbi sàárè kàmá wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe níbi sàárè ṣéèkù ní ọ̀yẹ̀tàbàrọ̀kú náà bí tùrọ̀ bì ha wọ́n máa wá àlùbáríkà pẹ̀lú ìpẹ́ sàárè wọ́n máa bu ìpẹ́ sàárè àwọn ẹni yẹn wọ́n máa bu wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ́ àwọn ibìkan bẹ́ẹ̀ nígbà wọ́n fẹ́ ṣe mòlídìí àwọn àdàmọ́ bẹ̀ lọ́dọọdún àwọn tó wá wá láti Èkó tó wá wá káàkiri àwọn tó wá láti kútọ́ ní gbogbo wọ́n máa dìdàgbé ó ṣe débi àwọn sàárè òun táwa wá débẹ̀ tán wọ́n wá bu yẹpẹ sàárè wọn ó bu lọlé fẹ́ni tí ò ráyè wá ẹ̀ àwọn náà ó bu lọlé wọ́n máa fi ṣe kíni wọ́n gba ìpàlù báyìí kan bẹ́ẹ̀ bí yẹpẹ sàárè táwọn ń bu yẹn wà àtàbà ha àtàwọn igi àwọn ibi tó wà fi sàárè yẹn wọ́n máa ṣe kíni wọ́n máa wá ìbáríkà pẹ̀lú ẹ̀ wọ̀yà hujuna ilayha fi awqatin muayyana fọlá wọ́n máa ṣe ájì lọ bẹ̀ àyè tá à wọ́n lè ṣeré di sàárè Ibrahim Yasinani wọ́n máa lọ kiri ká sàárè ẹ̀dí wa kò ní àkàtà lọ lè ṣe bẹ́ẹ̀ wọ́n wá sọ ọ́ di pé àwọn ń lọ lè ṣe kíni tó bá ṣe pé wọ́n lọ lè ṣe hájì wọ́n pa hájì ti maka ní ìlú èṣe wọ́n pa hájì wọ́n sọ fún kanu wọn níjó ní ọjọ́ ti pẹ́ díẹ̀ ó lọ káwọ́là ẹ̀dí wa ó wéṣe ó lọ káwọ́là nígbà tó wá dé wọ́n sọ fún ẹ bá ti owó díẹ̀ kún kẹ́sì lọ ẹ ìkan náà àwọn akínà òkùnkùn ká dami wọn náà nípa ẹ àwọn tó ń pè láti fa ìkíni ẹkú rẹ òun náà ni ó ní bákankan náà ni ìtumọ̀ yẹn náà ni pé àti káwúlà àti maka nísìnyí lọ́dọ̀ rẹ̀ bákankan náà ni ẹ wo ibi tó bá wọn dé látara pé kíni látara pé wọn ń lọlé fi àwọn nǹkan tó wà bí wọn ń lọlé sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ àwọn tí ó wà níbi sàárè ṣẹ́kù ní àwọn tá à ń sọ yìí wọ̀yà àkókò náà ń jáha wọ́n wá dúró níbi àwọn sàárè yìí wọ́n dúró pa níbi àwọn níbi àwọn sàárè yìí sábà dé bẹ́ẹ̀ so wọn ò ní kú bẹ́ẹ̀ wọn ò dùn bẹ́ẹ̀ wọn máa wọ̀yà tún náà bìkọ́sì àánì lànà àn wọ́n dẹ̀ ẹ́ di táwọn yẹn wọ́n kú ẹran wá bá níbi àwọn sàárè tá sọ yìí ó kàn lè máa jọ wá lójú lẹ̀ yìí ẹ̀sìn bá wọn sí tẹ bá dé Egypt àbí tẹ bá dá àwọn káwọlẹ̀ àgbègbè àwọn kìnìún ní sí tó àwọn kan bẹ ẹ̀sìn bá wọn sọ pé wọ́n lọ bẹ̀ wọ́n lọ bẹ̀ báyìí wọ́n pẹ́ran lọ tí wọ́n pẹ́ran níbi sàárè wọ́n pẹ́ran fún sàárè wọn láti gbé kíni wọ́n fi wọ́n máa fi béèrè nǹkan lọ́dọ̀ kíni lọ́dọ̀ ẹni tó wà nù sàárè tí wọ́n máa fi tọrọ nǹkan bẹ́ẹ̀ tó àwọn àmọ̀ sí ha wọ́n wàá pa àwọn ẹran tá a sọ yìí ní gbangba ibi tí àwọn sàárè wà yataqarrabuna biha ila al-adriha ni wọ́n máa fi wá súnmọ́ sí sàárè yẹn wa ashabul adriha àtàwọn tó wà nù sàárè yẹn bi za'mihim gẹ́gẹ́ bí èrò ọkàn tiwọn yuqarribunahum ila Allah wọ́n làwọn wọ̀nyí ni wọ́n máa sún àwọn Allah subhanahu wa ta'ala wa yuballighuna wa yuballighuna Allah hawa'ijahum wọ́n sì ní àwọn wọ̀nyí àwọn ni wọ́n máa jíṣẹ́ wọ́n ní wàhálà huwa sha'nuhum wa daydanuhum eléyìí ni ìṣesí wọn eléyìí sì ni à ntí òpá máa ń sọjẹ pé àdámọ́ bí wọ́n ṣe máa ń ṣe é nù mí ń kọ́ dí mi ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe é mú ni yá masajid ala láti bàtà ti bẹ̀rẹ̀ sí kọ́ mọ́sáàsì lórí sàárè ẹ láti bẹ̀rẹ̀ sáà ti bẹ̀rẹ̀ sí mama kíláàsì pé wòlíì kan kú wọn wà mama kíláàsì lé oríbi sàárè rẹ̀ kama akpara nabi sallallahu alayhi wa sallam duruba nabi sallallahu alayhi wa sallam anabi ti fún alábàárì wakọ̀dí wakọ̀ àmà bihi níta nabi sọ̀n òun náà ni wọ́n ń ọ̀wákọ̀ ahàwùlá fíìmà wákọ̀ àtìfí ilẹ̀ yahudu wa nasara àwọn táwọn sọ yìí nìsín àwọn náà padà wá kó sínú táwọn yahudi àtàwọn christian ní tí wọ́n kó sí minal binayi alal kubur pé kàn máa malé lórí sàárè wọ́n malé lórí sàárè kama qala nàbí sallallahu alayhi wa sallam ẹ bá nàbí ti sọ pé inna man kana qablakum ànábì láwọn tán ti wáyé síwájú yín kanu yattakhiduna qubura anbiya'ihim wa salihihim masajid ó ní wọn a máa sọ sàárè àwọn ànábì ọlọ́run sábà ti kọjá lọ láàrin wọn wasalihihim àti sàárè àwọn èèyàn rẹ̀ tó bá ti kọjá nu wọn wọn wàá sọ di mọ́sálásí anabi ni ala anabi ni ẹgbọ́ o bala tattakhidul qubur masajid ẹ̀yẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má sọ sàárè ẹ má sọ di mọ́sálásí o fa inni anhaakum an dhalik anabi lè mi kọ̀ fún yín ẹ wá wọn tí anabi sallallahu alayhi wa sallam kọ nígbà yẹn òun náà ló padà wá di ìtì ń ṣẹlẹ̀ nísìnyí wa kana hadha mamnu'an fi sadr al-awwal min al-islam wọ́n ní ní àkọ́kọ́ ní àkọ́kọ́ nígbà islam ẹtí báwọn nísìnyí láwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ wá nígbà islam eléyìí èèwọ̀ ni ẹ̀ lè kán dẹ́rù nǹkan báwọn wò fi asiri kuruni mufatọla níbi ọgọ́rùn mẹ́ta ọdún àkọ́kọ́ yìí tí Allah subhanahu sallallahu alaihi wasallam ní olólọlájú ẹ lẹni kan dá ogoro àwọn kan bá ń wò wala yujadu shay'un sheikh ni ẹ wà á lè rí kankan minal binayat ala al-qubur hatta ja'at dawlatul fatimiyya ti shia wọ́n ní ẹ lè rí kankan kékeré wá rí pé wọ́n mọlélé sáré ẹ wọ́n mọ mọ́sáàsì bíi sáré kan láwọn ọgọ́rùn ọdún mẹ́ta yìí títí tóbi di pé ja'at dawlatul fatimiyyin ash-shia tí tóbi á di pé ìjọba àwọn dawlatul fatimiyya tó jẹ́ pé àwọn shia àwọn ni wọ́n darí ìjọba wọn nígbà wọn sọmígbà kan wọ́n dé wàsáwùlù ala Misr wọ́n wá jẹ gàba wọ́n kọ́ńkà Misra wọ́n kọ́ńkà Egypt wàkẹ́sìrù minal bilad wọ́n sì kọ́ńkà àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú tó wà ní ìgbèrígbè bẹ̀ wọ́n hum ṣí àtúnbà àkùnìyà àwọn náà làwọn ṣíà tó jẹ́ pé bàtúnìyà tún làwọn yàní wọ́n tún ní àwọn àwọn nǹkan burúkú tó fi pamọ́ sínú tí wọ́n ní bí hàn síta wàbánáwó alimashahida alalikubur fi misr wa ghayriha wọ́n wá kuma àwọn àyè ibi táwọn yóò ti máa kójọ wọ́n máa sórí sàárè ti Egypt àtàwọn bòmí fún masaka sọ̀rọ̀ ti àdìríhàtú fi biladil muslimin ba'da dhalika bisababi hawulahi shi'a qabbahahumullah sheikh ní lẹ́yìn gbà yẹn látara okùnfà tiwọn yìí òun náà ní sàárè ti wá kọ́ káàkiri mọ́sálásí wa pọ̀ sánmọ́ sórí sàárè láwọn ilẹ̀ lárúbáwá ẹ̀ látara okùnfà àwọn ṣíà yìí kí Allah subhanahu wa ta'ala kó bá wa fojú wọn gbolẹ̀ kó bá wa dójú tì wọ́n. wọ́n fún awwalu bana ala al-qubur àwọn làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ mọ mọ́sálásí lérí sàárè tí wọ́n wá lọ́lẹ̀ ìjọsìn fún ọlọ́ọ̀bà àlekè ọlá ń bẹ̀ kama qala sheikhul islam ibn taymiya rahimahullah gẹ́gẹ́ bí àfàwà sheikh wa ibn taymiya rahimahullah gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé ọ̀rọ̀ yẹn. naam sheikh wa ni wàháwùlá wọn làwọn tá à ń sọ yìí àwọn tí wọn máa ń mú alárinà yìí tí wọn máa ń mú akatọ yìí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọn ní lahum shubuhat wọn ní àwọn rújú wọn láwọn rújú kan yastadiluna biha biza'mihim yadununa annaha adilla wọn làwọn gẹ́gẹ́ bí ìrọ̀kà tí wọn ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí wọn rò pé dẹ̀lí àdìlà ni pé ah, àwọn náà lẹ́rìí nínú alukur'an wọ́n dà àwọn náà lẹ́rìí nínú sunna anabi sallallahu alayhi wa sallam táwọn ó fi máa pe nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́ bá àdìgbò ọlá àbí táwọn máa fi fi ọlá àwọn kankan tọrọ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala sheikh wa ni ashubhatul ula àkọ́kọ́ nínú òrújú tí wọ́n máa mú wa ana hadha min ittikhadh alwasila wọ́n ní táwọn ń ṣe yìí nìsí ó wà lábẹ́ pé èèyàn wá kásọ̀ náà ni pé wọ̀kọ̀kọ̀ Allahu ta'ala ọlọ́run bá dúkìá ọlá òun náà ló kú sọ́nù alukur'an ó ní yáyọ lẹ́bí náà amanu taqullah ó ní mo pè ẹ́ ń tẹ́ nígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù bá dúkìá ọlá wabtagu ilayhi alwasila ẹ sì máa wá kàṣọ lọ́sọ́dọ̀ rẹ̀ ó ní ẹ máa wá àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wajahidu fi sabilihi ẹ sì máa jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala la'allakum tuflihun kẹ́ bá jèrè Suratul Ma'idah 35 wọ́n ní àyà ìta wà ní alukur'an ìpè ó ní ẹ wá àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá àlekè ọlá bàtàrú wàsílà àwọn wá tú àtẹ̀gùn yẹn wọ́n tú sí kínní bí àǹtẹ̀jì àlàbẹ́yìn náà kàwọ́ bẹ́yìn náà lọ́ ìwà àfihàn min alqalb ìpè kó fi ẹ̀dá kan sáàárín rẹ̀ àti Allah subhanahu wa ta'ala wàfi qawlihi wọ́n ní bí gbóná Allah subhanahu wa ta'ala kó tó sọ báyìí pé ulaika alladhina àwọn àwọn wọ̀nyí àwọn tí wọ́n ń pè nu yàní àwọn kan bẹ tí wọ́n jọ́sìn fún àlìjẹ̀nu wọ́n ń pè àwọn àlìjẹ̀nu wọn wàá mọ̀ pé àwọn àlìjẹ̀nu náà ṣe kíni wọ́n ti gba Islam àlìjẹ̀nu ni wọ́n ti ń sìn tó ọba àdékọ́lá wa ní wùláyíkà lẹ́bí náà yẹ̀dẹ̀ òun àwọn wọ̀nyí àwọn àlìjẹ̀nu wọn làwọn ń sìn o àmọ́ àwọn àlìjẹ̀nu tẹ̀ ń sọ yìí yabtaguna ila rabbihimul wasila àwọn gan fúnra wọn àwọn náà tún máa ń wá akàtàlọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni àwọn tẹ́ ilé yìí lò àwọn kan tó ń wá ní wọ́n tàjà fọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ayyuhum aqrabu wa yarjuna rahmatahu wa yakhafuna adhabahu wọn a máa wá akásọ̀ wọn a máa sálápá ń tètè ẹ ọlọ́run bá alẹ́sẹ̀ láwọn ẹ̀sọ̀ èwo ló wá súnmọ́ jù nínú ẹ̀yin méjèèjì yà nínú ẹ̀yin yìí àti Allah subhanahu wa ta'ala àwọn tẹ́ ẹ lẹ́ ń yìí ẹ wọn a máa bẹ àwọn kan bẹ̀rù Allah subhanahu wa ta'ala wọn retí oore rẹ̀ wọn sì ní kíni wọn sì ń páyà yakhafuna adhabahu wọ́n sì ń páyà ìyà Allah subhanahu wa ta'ala ṣéèkù ní fásitì wasila fil ayatayn àwọn tá à ń sọ yìí nìsín àwọn onírúurú yìí wọ́n wá tú akasọ alwasila yìí akasọ tó wà níbi àyà méjèèjì kí ni wọ́n tutù kí ni wọ́n tutù bí anahu tikhadul wasa'id baynahum wa bayna Allah ipe àwọn gbọ́dọ̀ mú akasọ láàrin wa àti Allah subhanahu wa ta'ala ni wa hadha tafsiru tí ó da òun eléyìí lam yaquluhu a'immatu tafsir àwọn àfọwọ́ ní tafsir pátápátá kò sẹ́ni tó sọ̀rọ̀ eléyìí bal a'immatu tafsir bóyá ni pé àwọn àfọwọ́ ní tafsir tí wọ́n sọ fassaru al-wasilata bi annaha at-ta'a wa at-taqarrub ila Allah bi ibadatihi ìta wọn pè ní akasọ òun náà ní kíni at-ta'a ìta máa fi ṣe akasọ tábìlì ọdọ ọlọ́wọ́ bá àlekíọ́lá òun náà ní at òun náà ní ká máa tẹ̀lé tọ́lọ́wọ́ bá àlekíọ́lá ẹ̀wọ̀n kan ntí yóò máa jẹ́ àkàsọ́ wa òun náà ni àtọ́ à ká máa tẹ̀lé tóní ká ṣe ká jìnnà sí tóní ká máa dé bẹ́ẹ̀ wà taqarrub ila Allah á sì máa súnmọ́ Allah subhanahu wa ta'ala bi ibadatihi pẹ̀lú ká máa jọ́sìn fún nìkan ṣoṣo wàlúwàsílà níta ń pè ní àlùwàsílà àkàsọ̀ yìí huwa hiya tariqu al-mawsil ila Allah òun náà ni ọ̀nà tí máa gbé ẹ̀dọ́dọ̀ ọlọ́run ọba àdìkẹ́ọ́lá ojú ọ̀nà tí yóò gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ní jẹ́ bẹ́ẹ̀ bí ibadatihi pẹ̀lú kéèyàn máa jọ́sìn fún un wa dhalika bí ibadatihi wahda la sharika lah eléyìí kò sọ́nà sáàbì rí àgàsọ̀ sáàbì sàtẹ̀gùn ju ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo lọ wa taqarrubu ilayhi ká sì máa wá bá ti súnmọ́ lọ́wọ́ والطريق الذي يوصل إلى الله وهو عبادته وحده لا شريك له والوسيلة هي عبادة الله هي العبادة والطاعة بفعل الأوامر وترك النواهي إنسان في لكاسو هنا نكما جوسف الله سبحانه وتعالى هنا نكما سليا سيري pẹ̀lú pé ká máa ń ṣe tó pa wá láti fi ká ṣe láti máa jìnà sí tó ní ká jìnà sí eléyìí òun náà ni wàbúlẹ́kù ilé ìlú akàtọ̀tọ̀ lọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa pẹ̀lú àfẹnukò gbogbo àwọn tẹ̀ kiri pátápátá òun náà ní pé òun náà ní ìjọsìn wa òun náà láàbí sàtẹ̀kù sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ní wa amma wọ́n ní gbọ́dọ̀ Allah subhanahu wa tí wọ́n sọ tí wọ́n sọ pé ulaika alladhina yad'un wa yabtaghuna ilayhim alwasila ila rabbihim alwasila wọ́n ní àwọn tí wọ́n ń jọ́sìn yìí wọ́n ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbólóhùn yìí ni pé falimáàná anna alladhina ya'buduna al-mala'ikata min al-arab wọ́n láwọn tí wọ́n ń jọ́sìn fún àwọn màláìka nínú àwọn lárúbáwá walladhina ya'buduna al-masih àtàwọn tí wọ́n ń fún anabi isa min an-nasara nínú àwọn kírísítẹ́nì radallahu alayhim ọlọ́run bá alekẹ́ ọlá ní ń fèsì fáwọn wọ̀nyẹn bí anna haula'i alladhina ta'buduna min dunillahi min ibadi ipe àwọn tẹ́yìn jọ́sìn nínú ẹrú mi tẹ́yìn náà tún lẹ́ ń pè wọ́n yàtàkọ̀rọ̀bùnà ilayya àwọn wọn gan fúnra wọn náà wá bí wọ́n ṣe súnmọ́ mi ni ẹ wọ́n wá bí wọ́n ṣe súnmọ́ mi ni wọ̀yà àbùdù náà ni wọ́n sì máa ń ṣe kí ni àwọn gan súnmọ́ ń jọ́sìn fún mi wàlẹ́ ìta lahum min al-amri shay wò láṣẹ kankan wàlẹ́ min ar-rububiyyati shay wò sì ní kápá kankan níbi agbára n ò lágbára àti dẹ́ẹ̀dá n ò lágbára àti ní ẹ̀yà lára n ò sì lágbára àti ṣe àǹfààní kankan fún yàn fọ́ọ̀mù ibadullah fọ́ọ̀mù ibad ẹrú sí ọlọ́run àwọn náà yataqarrabuna ila Allah bil ibada wọn a máa súnmọ́ ọlọ́run pẹ̀lú ìjọsìn wa yarjuna wọn a ti máa kan àánú ọlọ́run bá nìkọ́lá wa yakhafuna azaba wọn a ti máa bẹ̀rù yáre wala yajuzu an yuttakhadu wasa'id wọ́n lẹ́tọ̀ọ́ ńgbà táwọn náà ti rí báwọn kò lẹ́tọ̀ọ́ ká tún wá máa mú wọn ní alárinà wàwàsá il òsìlẹ́tọ̀ ká máa mú wọn ní àkàsọ̀ ìdàkọ́rọ̀ bóbi wa ti kọ́ bìí ila Allah tó jẹ́ pé àwọn láàmà wá láàmà bí súnmọ́ Allah subhanahu wa ta'ala wa qawluhu ṣékù ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní ulaika alladhina yad'un pé àwọn wọ̀nyẹn ni wọ́n ń pè o yàní àwọn màláìkà ni wọ́n ń pè ànábì ni wọ́n ń pè ay yad'uhumul mushrikun mílẹ̀ ní màláìka ìtumọ̀ yìí náà ni pé àwọn táwọn ẹlẹ́bọ ń pè nínú àwọn màláìka wa ba'di rusul àtàwọn apákan náà àwọn ànábì ọlọ́run tí wọ́n ń pè kal-masih gẹ́gẹ́ bí ànábì Isa alayhi salam haula ibadun lillah àwọn wọ̀nyí náà ẹrú ọlọ́run ọba ni wọ́n laysa lahum minal amri shay' wọn ò láṣẹ kankan àwọn táwọn sọ yìí náà yabtaguna ila rabbihimul wasila ó ní fahum àwọn náà ní bùkátà sọlọ́wọ́n ọba àlekíọ́lá àwọn náà wọ́n ṣe wọ́n ní tálíkà ni wọ́n tí wọ́n máa kọ orí Allah subhanahu wa ta'ala wa kayfa yattaqiduna yattaqiduna aliha yu'badun bó o láti wá mú wọn lọ́lọ́wọ́ bá tá a máa wá jọ́sìn fún wa má Allah pẹ̀lú Allah subhanahu wa ta'ala wa hum ibad tó ti fáwọn náà ẹrú náà ni wọn yakhafuna min adhabillah àwọn náà ń bẹ̀rù yọ ọlọ́wọ́ bá wa yarjuna rahmata wọ́n sì ń retí àánú ọlọ́wọ́ bá wa yataqarrabuna ilayhi àwọn náà sì ń wá báwọn náà tó súnmọ́ súnmọ́ ni ànábì ọlọ́run tẹ́ ń pè yìí àbáwọn orí tẹ́ ń pè yìí àwọn náà ní bùkátà sí kọ́lọ́wọ́n ọba àlejò ọlọ́run sàánú sí wọn náà nígbà tẹ́yìn bá wá ń pè wọ́n tani káwọn máa pè nígbà tẹ́yìn bá ń pè wọ́n tẹ́lẹ̀ fi wọ́n sátẹ̀gùn tẹ́lẹ̀ fi wọ́n sàkàtọ̀ táwa ni káwọn máa pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala so eléyìí a òun náà lọ́ba ọlá ló fún wọn ní lẹ́sì so eléyìí òun náà ní tafsiru tó lálàáfíà a tó jẹ́ tafsiru àyà yìí sheikh wani wakil wọn náà wọn apákan sọ pé inna unasan kanu ya'buduna nasan minal jinn wọn ní àwọn èèyàn kan wọn ń jọ́sìn fáwọn kan nínú àlìjẹ̀nu níbi tafsir wáyà tá à ń sọ náà ni o pé àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ń jọ́sìn fáwọn èèyàn kan nínú àwọn àlìjẹ̀nu fàásìlámù àlìjìn àwọn àlìjẹ̀nu ti wá gba ìsìlámù tiwọn wàlàmù ya'lamu alladhina ya'budunahum bi islamihim àmọ́ àwọn tí wọ́n jọ́sìn fún yàrá àwọn tí wà lórí pé wọ́n jọ́sìn fún wọn wọn ò mọ̀ pé wọ́n ti gba islam wallahu akhbaro anaha wula ilẹ̀bí na ta'abudu na hum min duni la qad wa sọ fún wa pé ẹ ẹ wulẹ̀ ń tara yín ni àwọn tẹ́ ẹ̀ ń sìn àwọn tẹ́ ẹ̀ ń pè lẹ́yìn allah subhanahu wa ta'ala wọ́n ti gba islam qad aslamu wa saaru yatafarabuna ilayhi kọ́lá àwọn gan ní àwọn náà ń súnmọ́ allah subhanahu wa ta'ala pẹ̀lú tẹ́ dáadáa ni yarju wa yarjuna rahmatahu wa yakhafuna àánú ọlọ́run wọ́n sì ń bẹ̀rù ìyá rẹ̀ ọ̀dà asilamu wọ́n ti di mùsùlùmí nìsín wà sọ́ọ̀rù yataqarrabuna ilayhi wọ́n sì di ẹni tí wọ́n súnmọ́ Allah subhanahu wa ta'ala wa kayfa yutakhaduna ma'a Allahi ta'ala bóò láti wá máa pa wọ́n pọ̀ mọ́ lọ́wọ́ bá àlekè ọlá wa hum ibaduhu wa ya'buduna Allaha wa yarjuna rahmatahu wa yakhafuna 'adhabahu ó sì jẹ́ pé ẹrú ọlọ́run làwọn náà àwọn náà wọ́n retí àánú ọlọ́run ni àwọn náà wọ́n páyà ìyá Allah subhanahu wa ta'ala ni tó ṣẹ́kù ní pàlẹ́ ayatu laha tafsiran ní sahihan ayata sọ yìí wọ́n ní méjì tó ní tó lálàáfíà náà ẹ̀ kan sọ pé àwọn àlìjànnú ni tafsir kan sọ pé àwọn tí wọ́n ń jọ́sìn fáwọn màláíkà àtàwọn tó ń pè àwọn apá kan náà àwọn ànábì ọlọ́run àwọn ètò lálàáfíà nù àwa rí tafsir kan tó sọ pé kíni tó ní ìtumọ̀ rẹ̀ náà ni pé kéèyàn máa ṣe kíni kéèyàn mú ẹnìkan lálàáni náà kéèyàn máa wá pè é lẹ́yìn Allah subhanahu wa ta'ala. sheikh ni naam ashubatu saniya ìrújú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìrújú tó máa mú wa ẹ̀rí pé ìrújú ẹlẹ́ẹ̀kejì clear báwọn Aya tó ń sọ nítì kò túmọ̀ nítí wọ́n ń sọ nítí ń jẹ́ wàsílà nu àyà wọn òun náà ní kíni òun náà ní kíni wọ́n súnmọ́ lọ́wọ́ pẹ̀lú kó máa tẹ̀lé kó máa tẹ̀lé àtẹ rẹ̀ kó sì máa jìnnà sí àwọn tó ní kí á jìnnà sí inú ìrújú mi tí wọ́n tún máa mú wá wọ́n máa sọ pé anáwó yẹtẹ̀ ìlú náà wàsá ìfọ̀bẹ́yà wọn bẹ́yìn Allah nígbà bí sàádì mi lílá wọ́n ní alárìnà intermediate táwọn mú láàrin àwọn atọ́lọ́hùn yìí nígbà bí sàádì mi lílá wọ́n láwọn fi ń gbọ́ lọ́wọ́ bá tóbi náà ni àwọn sẹ́wù táwọn ń pè táwọn òkú ọlọ́run mọ́ yìí àwọn wòlíì táwọn ń pè táwọn òkú ọlọ́run mọ́ yìí wọ́n láwọn fi ń súnmọ́ àwọn fi ń gbọ́ lọ́wọ́ bá tóbi náà ni wọ́n nípa inna Allaha azim wọ́n nítorí pọ́ lọ́wọ́ bá tóbi wala yatawassalu ilayhi illa bil wasa'il àwa lè dọ́dọ̀ lọ́wọ́ bá kó ti tóbi tó yìí àyàfi kára àwọn akàkọ̀ wa humu shufa'a àwọn náà làwọn alladhina yashfa'una indahu àwọn náà ni wọ́n máa ti pẹ́ yàn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa yatawassatuna indahu àwọn náà ni wọ́n máa jẹ́ intermediary láàrin wa Allah subhanahu wa ta'ala fa hadha bi za'mihim min ta'dilillah so eléyìí nísìn gẹ́gẹ́ bí èrò ọkàn tiwọn kí ni wọ́n rò òun náà ni pé kí ni pé eléyìí o àwọn fi àwọn fi ń gbé Allah subhanahu wa ta'ala àwọn fi ń gbé e tóbi òun náà ni wọ́n ń pè lọ́dọ̀ tiwọn ṣé eléyìí sì tó wá túmọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ipe wọn fi ń gbé Allah subhanahu wa ta'ala dìde bihaythu la yatawassalu ilayhi wọn ní kùrọ̀nù ká dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala illa biwasa'il àfi kára àwọn èèyàn tó gbé wa débẹ̀ kàmá inna muluka dunya wọn ní kẹ́kẹ́ bó jẹ́ pé àwọn ọba ayé ẹ̀wọ̀n kaba wọn ẹ̀wọ̀n tí wọ́n ti sọnù wọn ní kẹ́kẹ́ jẹ́ pé àwọn ọba ayé àwọn gọ́vnà àwọn pírẹsidẹ́ntì la yatawassalu ilayhim kò sẹ́ni tó lè déwájú wọn illa bilwasa ìwọ̀ ṣùfàá àbí kan rí intermediary tí ó dọ́dọ̀ wọn tágbà dọ́dọ̀ wọn wọ̀ ṣùfàá àtẹni tí ó lọ kẹ̀yìn lọ́dọ̀ wọn wọ́n ní àbí kárí wọ́n ní eléyìí iná ló fà táwọn fi ṣe ni táwọn fi ń pa nǹkan míì tó wọn náà náà ló fà táwọn fi ṣe ni táwọn fi ń mú alárinà ṣẹ́kù ní fàhásọ́lá min zaamihim hada wọ́n látara ní tí wọ́n rò yìí wọ́n ní àwọn kankan tí ò dáa òun náà ló padà tẹ̀lé sí wọn bẹ́ẹ̀ pẹ̀lú rírò tó tóró yìí lásán gan wọ́n tún kó sínú wàhálà ni ṣéèkùn ní àwàlà ni alákọ̀ọ́kọ́ nu tí wọ́n kó sí ilé ewu qāsu Allāha azza wa jalla ala mulūki dunyā wọ́n lọ́ fọ́ ọlọ́wọ́ba àlejòlá wọ́n fi wọ́n wí ọba yé wọ́n fọ́ ọlọ́wọ́ ọba yé eléyìí ń aburú ńláńlá ni wa hādhā amrun bāṭil ṣẹ́gun ní nǹkan burúkú ni o nǹkan tí ó dáa ni wàlẹ́ ìsàmì tààdé mi là wọ́n nílé yìí kò sínú pé yẹn ń gbọ́ lọ́wọ́ bá tóbi balùwà mi ń tànà kó sì là eléyìí túmọ̀ pé kí ni èèyàn tún fojú kéré ọlọ́wọ́ bá àlejò ọ̀la ni bẹ̀ àìsàn iná hàn kọ́ tó bí kálíkì nígbà tẹ́ ẹ wá fi ń wé ẹ̀dá rẹ̀ tẹ́ ẹ bá ti wá fi ọlọ́wọ́ bá àlejò ọ̀la tẹ́ ẹ fi ń wé ẹ̀dá rẹ̀ tó ó túmọ̀ pé kí ni ó túmọ̀ pé ẹ̀tún kéré ẹ̀fojú kéré ọlọ́wọ́ bá àlejò ọ̀la ni wọ́n sọ̀rọ̀ fún shay'an min ibadatihi li ghayrihi ẹ̀tún wa múnú tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún inú bàdà rẹ̀ ẹ̀tún wa kún bẹ́ẹ̀ ẹ̀tún bu èkún e ẹlòmíì wa shirku tanakkusun lillah ẹbọ tẹ́ ẹ rí wọn nísìnyí ìfojúkéré ọlọ́run ọba àlekíọ́lá ni ìdí agbára ọlọ́run ọba àlekíọ́lá ìdí ìfojú yẹ̀yẹ́ rẹ̀ ni wọ́n ní wàlẹ́ ìsàtà àbí man kama yaz'umun so eléyìí wò sínú fún yẹn gbọ́lọ́run tóbi gẹ́gẹ́ bí ti rò so aburú alákọ̀ọ́kọ́ nù ẹ̀fọ́ lọ́run wé ẹ̀fọ́ lẹ́nu láti wọ́pọ̀ àwọn yẹn dáadáa tí wọ́n máa ní ah ẹnu yóò lè dọ́dọ̀ ọlọ́run ẹ̀ lè dá dọ́dọ̀ ọlọ́run tí wọ́n náà lè dọ́dọ̀ gọ́fìnà nìsí wọ́n á máa lọ láì ra wọn fíye láì ra wọn ẹsẹ̀ láì ra wọn kótókó ẹ̀ ẹ wá sọ àwọn wòlíì di kótókó ọlọ́run pé àwọn náà lè gbọdọ̀ rí àwọn màláìkà lè gbọdọ̀ rí àwọn kan lè gbọdọ̀ máa pè síwájú kẹ́ Allah subhanahu wa ta'ala naam sheikh ní ẹlẹ́ẹ̀kejì inú ọ̀nà tí ọ̀rọ̀ sọ sọ yóò fi dáa òun náà ni pé anna qiyas Allah ala al-bashar pé káfí ọlọ́wọ́ bá àlékè ọlá káfí wé ẹ̀dá tànà kóṣọlélá ìdí ìyẹyẹ ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá ni wallahu jalla wa ala ya'lamu ahwala ibadihi Allah subhanahu wa ta'ala òun ló máa ṣe ti gbogbo ẹrú rẹ̀ pátápátá amma al-basharu wal-muluk wọ́n ní ẹ̀rẹ́ yẹn nísìn àtàwọn ọba wala ya'lamuna ahwala ar-ra'iyya bi ahadin yuballighuhum anha li'annahum bashar. èyí àwọn ọba ayé àwọn gọ́vnà ntí wọ́n fi ní bùkátà sí pé intermediary òun náà ni pé àwọn ò mọ gbogbo èèyàn àmọ́ náà ọba àdìkẹ́lá tó dá wa ó mọ gbogbo wa ó mọ nta níbi ó mọ bùkátà wa tòkòtẹ́ ní ìdíkẹ́ nìkan tẹ̀ lọ́mọdé júwe rẹ̀ fọ́ ọlọ́wọ́ bá tó dá ọ pé àbá àkàndé wàá júwe rẹ̀ fọ́ bóyá ọlọ́run lágbájá yìí ó kọ rẹ̀ ní o ní wá ní o ní wá ní wá kan ní o ní wá lé ní wọ́ ọmọ ní o rárá àbá àwọn tó jọba ayé àwọn tó jẹ́ àwọn gómìnà wọ́n ní bùkátà tẹ́lẹ̀ kan tí ó tẹ̀sẹ̀ ìtòdú ti fẹ́ gba ẹ̀rákùn ẹni yìí ọmọ wa ni o ẹ̀rákùn ẹni yìí o èèyàn wa ni o ẹ̀rákùn ẹni yìí o ẹ̀yin ni wa o wọ́n ní bùkátà sí eléyìí ní ìsí ọlọ́run àlekíọ́lá kí o ní bùkátà sí wọ́n ní wàhámà Allahu azza wa jal wa innahu ya'lamu ma ó sì máa ti ṣẹlẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ òun ò ní bùkátà sí pé kẹ́nìkan wá jíṣẹ́ fún un ibi ah, bùkátà tẹ́rù rẹ̀ nínú so eléyìí náà ní sí àdídáàtì mọ̀ pé ọ̀rọ̀ tí ò dáa ni ẹlẹ́ẹ̀kẹta sáàlìsàn ìtọ́lẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú aburú tó wà ní ọ̀rọ̀ tán sọ yìí ṣẹ́kù ní anamuluka dúnìyà wọ́n láwọn ọba ayé tẹ́ ríhun bí hajatin ilá ayé kubalu shafaata shafi'in lè anahun bí hajatin ilá al-a'wan wal-wuzara àwọn tẹ́ ẹ̀rí wọn ní bùkátà sí pé kán wá intermediary àwọn tí ó máa ṣìpẹ̀ wọ́n gbọ́dọ̀ máa wá àwọn tí ó máa bá wọn ṣìpẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé kí ni lè anáwó yahtajuna ila al-a'wan wal-musara torí pé àwọn nídìí àwọn tí ó máa ràn lọ́wọ́ ẹ̀sìn báwọn tó bá lọ́ọ́ lè gbé ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ tó bá lò nípa àwọn ẹ̀fún mara wọ́n nídìí àwọn olùrànlọ́wọ́ wàlúwùzàrọ̀ kọ́dà wọ́n nídìí àwọn ministers tó jẹ́ pé àwọn yóò bá wọn máa mójútó àwọn ibi tí wọn ò bá lè dé ibi tágbára wọn ò bá lè dé wọ́n máa bá wọn mójútó wàláwùrú dú ṣàfà àtàhùn látànàkàrù wàláwùrú dú ṣàfà àtàhùn tí wọn ò bá fi lè gba intermediary yàní ìpẹ́ táwọn yẹn bá wá dọ̀ wọn wọ́n fi lè ní àrárá ah, àwọn òṣèré látànàkàrù alayhim wàhádùn irú àwọn yìí náà ní tí wọ́n padà dì náà wọn ẹ wọ́n ti náà wọn wà á jẹ́ òun wọ́n sì gbógun tì wọ́n wọ́n bá wọn ṣọ̀tá so iná ló fà pé àwọn ọba yìí àwọn nídìí irú nǹkan báyìí so amọ́lọ́wọ́ bá àdékẹ́ọ́lá òun ò nídìí kò nídìí eléyìí fáwọn yaqbaluna shafa'atahum wa in kanu yakrahuna dhalik wọ́n làgbà báyìí pé kò tẹ́ wọn lọ́rùn gan wọ́n gbà kíláàsì náà ni lórí gbọ́n mọ̀ pé tọ́ àwọn dákùn wọn ṣèjọba lé lórí náà ni tá a bá lé wọn àbí tá a bá dé ní sàn tani ó kù má tá a máa jẹ ọba lé lórí min ajli al-ibqa ala mulkihim torí náà bá a sẹ́kù lórí yẹn wọ́n máa segin ni wọ́n máa gba gbogbo àwọn ìpẹ̀yìn wọ́n máa gbà wọlé ni wọ́n sì láàbì náà sì lè kótó ìlàhùn láti fi kábàá máa kábàá máa àtàkì àwọn èèyàn káwọn yẹn bá máa tẹríba fún wa káwọn yẹn bá máa kọ̀ lọ́dọ̀ wọn sòtú láti wọ́n ní bùkátà sí ká gba ìpè ama Allahu azza wa jal wọ́n ní subhanahu wa ta'ala ní tiẹ̀ wa innahu ghaniyyun 'an ibadihi ọba tó rọrọ̀ kúrò lọ́dọ̀ ẹrú rẹ̀ ni kò ní kankan sí wa la yahtaju ila wuzara kò ní bùkátà sí àwọn mínísítà kankan kò ní bùkátà sí kọmíṣánná kò ní bùkátà sí ẹsẹ kò ní bùkátà sí pa kankan wa shufa'a tamliku dunya kò sí ní bùkátà sẹ́ni kan tí ó máa wá báwọn yẹn ti pẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹtì báwọn ti gẹ́gẹ́ báwọn ọba ayé tí wọ́n ti ní bùkátà sí i so eléyìí náà ó tún ó hàn pé àṣìṣe ńláńlá ni kí ẹ tó máa fọlọ́wọ́ ọba àdìjọ́lá wé àwọn ọba ayé torí pé àwọn nídìí ẹni rọ́ọ̀bì àn ṣẹ́kùn ní ẹlẹ́kẹ̀ẹ́ni ìtọ́rọ̀ yóò ti dá òun náà ní pé kí ni anamuluka dúnìyà wọn làwọn ọba ayé tẹ rí hun tìlgáàlì lọ́pọ̀lọpọ̀ gbà la yuriduna al-khayra wọn ò fẹ́ dáadáa wala yu'tuna talab wọn ò fẹ́ dáadáa fáwọn èèyàn wala yu'tuna talab wọn ò sì ní fún ọ ní tó ń wá illa ma'a tasakul àyàfi pẹ̀lú pé wọ́n ṣe látara wo wọ́n kàn torí pé nǹkan yẹn ó máa ń le lára wọn láti pé kí wọ́n ṣàánú àwọn èèyàn tó náà ló fà sí pé ẹsẹ̀ nídìí pé ẹni tó máa rí wọ́n ní wa amma Allah wọ́n ní ẹ̀rí Allah subhanahu wa ta'ala ń tiẹ̀ wọ́n ní fa karimun ọba ọlọ́rẹ̀ ni la yu'athiru alayhi ahadun bi iradatil khair li ibadihi kò sẹ́ni kan tó lè wá ní òun ní orí pàkà lọ́dọ̀ ọlọ́run fún òfin wá sí kíni kọ́lọ́hún tó lè sórí pẹ́ nìkankan kama yu'athiru ala mulki dunya gẹ́gẹ́ bí sẹ́ máa lórí pàlọ́dọ̀ báyìí yá èmi mo tẹ̀lé lọ́tọ́ bí oníṣẹ́ èyí mo tẹ̀lé lọ́tọ́ fi ní nǹkan báyìí ní wá èyí mo tẹ̀lé lọ́tọ́ fi fún ní kọ́ńtáàtì tó wọlé eléyìí nísìnyí bí ti tẹ̀ lọ́dọ̀ àwọn ọba ayé ọlọ́ọ̀ba àlekà lọ́wọ́ ní ìdìsí onídìrú nǹkan báwọn wọ́n gan fún ẹ̀ náà ló bẹ́ẹ̀ dáa rẹ ti tó fi béèrè nǹkan tó bá ń wá lọ́dọ̀ rẹ̀ torí pé ọlọ́ọ̀ba àlekà ọlá ọba ọlọ́rẹ̀ ni ṣẹ́kù ní ìdá dájọ́ ọba àlekẹ́ọ́lá ọba tó súnmọ́ ni mujib ọba tí ó sì dáhùn ni la yahtaju ila wasita kò ní bùkátà sí alárìnà bi khilafi muluki dunya yàtọ̀ sí àwọn ọba ayé wa innahum la yu'tuna talab àwọn onífọ̀ ní tó ń wá illa ba'da allati wallatayya kama huwa ma'ruf àyàfi kó jẹ́ pé ọmọ eléyìí ọmọ eléyìí ẹ́ àyàfi kó jẹ́ pé ó wá ẹnìkan láwùjọ wa ní tí wọ́n bá wá sẹ́wọ̀n náà mọ̀ ẹ̀ bó bá ríṣẹ́ lásán gan tó débẹ̀ wọ́n ní ládọ́dọ̀ ta ló ti wá tù ta ló ti wá o gbọ́dọ̀ wá tù ẹ̀ nìkan àmọ́ lọ́wọ́ ní béèrè lọ́wọ́ rẹ pé tù ta ló ti wá tó nígbà tó fi wá ní béèrè lọ́wọ́ rẹ òun kí ló wá ń dàgbà rẹ sí ó tún sẹ àmọ́ fi ọlá ẹnìkan sọ̀rọ̀ àbúṣe ẹ̀ máa ló ń fi ẹnìkan ṣe àkàsọ̀ ṣẹ́kù nílẹ̀ anahun basharu nítorí pé èèyàn ni wọ́n wọ́n sí fàtúlù basharu ìròyìn tọ́nà ọba sì dá méèyàn ó náà yà ṣọ́ kéèyàn ó láhùn ẹ̀dí bá kéèyàn ó láhùn kó lójú kòkòrò ẹ kò fẹ́ fi tọwọ́ rẹ̀ lẹ̀ ó sì fẹ́ kí tọwọ́ ẹlòmíì tó bọ́ sọ́wọ́ wọn ni eléyìí òun náà lè dá sí ọlọ́run dá mọ́ mi nìyẹn wàlúbókòló wàtàmánú wàtàmánú wàtànàkùrú kéèyàn láhùn kéèyàn lójú kòkòrò kéèyàn ó sì máa kọ dí àwọn yẹn kéèyàn má bẹ fún yàn kan wàtànàkùrú kéèyàn sì máa dì náà yàn sì gbà téèyàn má yàn ẹ so eléyìí inú ẹ̀dá dá mọ́ yẹn ni wọ́n ní ọlọ́run ọba alekiola ọba ọlọ́rẹ̀ ni mujib ọba tí máa dáhùn tí yẹn bá pè ní kọrí ọba tó súnmọ́ ni gani yun ọba tó rọrọ̀ ni tó gbogbo eléyìí ló pé lára Allah subhanahu wa ta'ala tí ò sí lára àwọn ọba ayé tá a fẹ́ máa ṣàfiwé wọn tá a fi máa wá fi wọn sí ipò Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀karùn-ún nínú ọ̀nà tá a fi máa pé ọ̀rọ̀ tí ò dání a máa fi ọlọ́run ọba alekiola wé ọba ayé ife ó ní bùkátà sí ká máa ṣe àtẹ̀gùn òun náà ni pé anamuluka dúnìyà wọ́n ní àwọn ọba yìí tẹ̀rí fukọ̀rọ̀ tálíkà ni wọ́n ẹ̀ fukọ̀rọ̀ wọ́n ní wọ́n wà dependent àwọn ọba yìí tẹ̀rí wọ́n ní bùkátà ẹ̀ yanfadu indahum yanfadu alladhi indahum nítorí wà lọ́wọ́ wọn lè tán ntí wọ́n níhun ó lè tán wa qad la yakunu indahum kọ́dà àwọn gan lè má ní nǹkan wọ̀yà àtàjúna ilà kọ́ọ̀dì wọ̀ ilà lè ṣìyà ní wọn ní bùkátà sí káwọn náà yáwó àbí káwọn tètè kan táwọn tẹ̀ fún bírí nǹkan wọn ní bùkátà sí wà á mọ̀ àmọ́ Allah subhanahu wa ta'ala ń tiẹ̀ fàyín dáwó kaza inú sama wa tiwọn lánàá ọwọ́ rẹ̀ ní pẹ́pẹ́ ọrọ̀ sánmà àti lẹ́lẹ̀ ló wà <clears throat> fahuwa ganiyun karim ọba ọlọ́rọ̀ ni karimun ọba tí ma tọrẹ ní Allah subhanahu wa ta'ala kullu hawa idil khalq gbogbo bùkátà ẹ̀dá pátápátá tẹ̀rí wọn ẹ̀ǹdàwó ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala náà ló wà òun náà ní máa bí ya bùkátà yẹn qala Allahu ta'ala ọba àlekọ́lá ó sọ fún wa fil hadith al níbi hadith al hadith al hadith jẹ́ anabi sallallahu alayhi wa sallam gbà wà látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlekọ́lá àmọ́ Qur'an ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala anabi ti gba ìtumọ̀ rẹ̀ wá àmọ́ àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ni òun ni wọ́n pè ní al-hadith ọba àlekí ọlá sọ́nà hadithi ó ní yá ibadi ó ní mo pè yín ẹrú mi law anna awwalakum ó ní àwọn ẹni àkọ́kọ́ yín àwọn tó ń ti kọ́kọ́ tó ń gbogbo wọn makọrọ bá wọn jọ wa àti gbogbo àwọn ẹni gbẹ̀yìn gbogbo ẹgbàtà yìí ti òfin parẹ́ kí gbogbo yẹn pátápátá nù gbogbo yẹn yẹn padà ẹ wá kóra yín jọ pátápátá pàṣẹ àlùní tẹ́ ẹ wá ń béèrè lọ́wọ́ mi àtọ́ ìtukú la wá ìdí ní masalata wo kí yẹn wá ń fún kálukú ni tó béèrè màá ná kọsọ mi múlìkì ó ní màá ná kọsọ dhalika mimma indi illa kama yanqusu al-mikhyatu idha udkhila al-bahr ẹ̀wọ̀n kaba mi illa kama yanqusu al-mikhyatu idha udkhila al-bahr ó ní kò sí tí ó dínkù ní ọlá mi ju dèdè gbàtẹ́ bá ti abẹ́rẹ́ bọnú odò ńláńlá èyí tí ó fàjáde tó kàn án ọlọ́run bá ó ní kò jù bẹ́ẹ̀ lọ so ó túmọ̀ pé kò lè dín nǹkan kan kù nínú ọlọ́run ọba àdékọ́lá kí lẹ́ẹ̀fi wọ́n tẹ́ bá ti abẹ́rẹ́ bọnú odò òkun nísìn ẹnu mọ̀ nǹkan tó wá fa àwọn nísìn tó kàn wá kán bá àwọn kẹwàá ní ah, òkun ti dínkù tó rọrùn láíláí láíláí kọ́lá omi inú kànga kọ́lá omi inú garawa kẹ̀kẹ́ abẹ́rẹ́ bọnú inú garawa ẹ̀ kọ́lá omi inú àgé kẹ̀kẹ́ abẹ́rẹ́ bọ̀ kẹwàá yọjáde padà nísìnyí láyé ẹ̀ ẹ̀ kí kí n tó wá kán bẹ̀ wọ́n ti kò díẹ̀ kò ní àgéhùn la ẹ̀dì báwọn nìkan tẹ́ ẹ bá wọn omi nísìnyí tí omi bá jẹ́ twenty five litres ẹ̀ tó dúró twenty five litres ẹ wá kí abẹ́rẹ́ bọ̀ ẹ yọ ẹnu kíkan tó bá kàn wọn kọ́lá kò ní mira kí ni wọ́n ní dínkù yóò wà bó wà náà ni so ọba àlekọ́lá òun ló sọ bẹ́ẹ̀ ìpè gbogbo ẹ̀dá kójọ tá ń béèrè lọ́wọ́ òfin nǹkan tí ó dínkù nù ọ̀la àwọn o so àyàfi bí ìgbà tí yẹn bá ti abẹ́rẹ́ bọ̀ nù odò so wàlá wà á nà kúlà eh, alkhal àfáwa ní kí gbogbo ẹ̀dá pátápátá awwalahum wa akhirahum àwọn ẹni àkọ́kọ́ àti ẹni gbẹ̀yìn wà insahum wa jinnahum àtàlìjẹ̀nu nù wọn àtẹ̀yẹn nù ajma'u fi sa'idin wa ijtama'u fi sa'idin wahid tọ́ba kójọ sórí ìpẹ́ kan wàsáàlú tí wọ́n ń béèrè wà àtọ́ ọ̀hún lọ́wọ́ àwàyíjà ọ̀hún tọ́lọ́run sì ń fún wọn ní kullaha pátápátá mo fẹ́ kọ́lé kí ni wọ́n fẹ́ ọwá múlí ti tẹ̀ wá bí ọgọ́rùn kí ni wọ́n fẹ́ múlí ti tẹ̀ wá bí ẹgbẹ̀rún gbogbo wọn pátápátá ọlọ́run wá fún gbogbo wọn pátápátá ní tí wọ́n fẹ́ yìí la yanqutu dhalika min mulki shay'an eléyìí ò ní di kankan kù ní ọlá rẹ o bi khilafi muluki dunya yàtọ̀ sí àwọn ọba yìí wọ́n ní yàtọ̀ sí àwọn ọba yìí tó jẹ́ pé wàlà àràtú sábàbílẹ̀ bẹ̀rẹ̀ sí fún yẹn ní nǹkan nísìnyí náfàdà lẹ́sẹ̀ ìdáhùn gbogbo níbẹ̀ lọ́wọ́ ní ìtàn ẹ̀ńtọ́ lóun lówó jùlọ ayé nísìnyí sanwó olówó jùlọ ayé ní nàìjíríà ní ti wọn bá ní kó ma fún gbogbo alówó ní ti báyìí yóò sùn gbogbo àwọn táwa nàìjíríà yìí ní ti wọn bá lóun lówó lọ ní ti ẹ ká yóò káwa táwa lọrin ká máa jẹun àárọ̀ ká máa a bá fi jẹ o ọwọ́ ti fẹ́ kásálẹ̀ àpò àmọ́ ọba gbogbo bá ti wo bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ náà lọ́ba àlejò ọlábi sọ fún wa nínú alukur'an suratu nahal aya ní ìtì òní ma indakum yanfadu wa ma inda Allahi baaq ó ní gbogbo tí ń bẹ lọ́dọ̀ yín ni ó tán gbogbo tẹ bá ní yóò tán wa ma inda Allahi baaq gbogbo ewu tó wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ba àlejò ọlá òun nìkan náà ni ó ṣẹ́kù وقياس الخالق سبحانه وتعالى على المخلوق باتخاذ الوسائط عند عنده قياس باطل من وجوه متعددة شيخ لا ترى ليس أصوي أما أنفلون ويوباي أما في الجمهور في بريزيدنتي látara pé ó nídìí kẹ́nìkan ó jẹ́ intermediary ó jẹ́ alárinà so àfiwé burúkú tí ò dáa ni ó jẹ́ pé látara àwọn àlàyé tá a ṣe ìdáwọ́n náà rí pé kò jọra wọn so àwa la ní bùkátà sí intermediary ọlọ́run ọba àlekẹ́lá kò ní bùkátà sí intermediary kankan. naam àṣùbọ̀ àtúntà àlìsà ìrújú ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn òbí tó máa mú wa pé àwọn lè ṣe kí ni àwọn lè fẹ́ nìkan sáà ní àwọn àtọ́lọ́run táwọn máa pè é wọ́n ní àlùwàsá ikú rijalun salihun wọ́n ní àwọn táwọn ń pè ní táwọn mí sàkàtọ̀ yìí ibà àwọn èèyàn rí náà ni wọ́n àwọn èèyàn dáadáa ni wọ́n walahum makanatu inda Allah wọ́n sì láàyè lọ́dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá wa nahnu nas'alullaha bihim àwa ń fi wọ́n bẹ lọ́hùn ni li'annana mudhnibun nítorí pé ẹlẹ́ṣẹ̀ làwa wa haula'i rijalun salihun èèyàn rí tìlà àwọn eléyìí ní tìǹtì wọn ní kò lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa natlubu minhum an yuqarribuna ila Allahi zulfa àásì wa kan sún amọ́lọ́ ẹ̀dàkùn ẹni rí ni wọn àwọn àti màgbẹ́lẹ́sẹ̀ ni wa sòkè wa ló burú bẹ́ẹ̀ léyìí wa an yashfa'u lana inda Allah àásì jẹ́ kan sì pé wa lọ́dọ̀ ọlọ́wọ́n bá àlìkọ́lá ẹni tí wọ́n máa sọnu ṣẹ́kùn wal jawabu an dhalik èsì lérò eléyìí anna salaha al-akharin wọ́n ní dáadáa àwọn kan wa amala al-akharin àti sẹ́tà àwọn kan bá ṣe laysa laka fihi istihqaq ò ní ẹ̀tọ́ ò ní ráìtì kankan lórí ẹ̀ ò ní ráìtì kankan lórí dáadáa dáadáa wa amaluhum lahum wa anta la yanfa'uka illa amaluk iṣẹ́ wọn àwọn náà nìkan wọn wa anta la yanfa'uka illa amaluk kò sì sí tí ó lè sàǹfààní fún wàá tiẹ̀ iṣẹ́ rẹ tó bá ṣe òun ni wúlò fún ọ iṣẹ́ táwọn náà bá ṣe òun náà ni ó wúlò fún wa tètè bá wọn níbi kéèyàn wá máa ní ẹ àwọn táwọn bí ń bẹ lọ́hùn yìí àwọn wòlíì ọlọ́run ni wọ́n á àwọn tí wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ni wọ́n àwọn tó bá nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ̀rọ̀ ni wọ́n eléyìí ni ni ẹlòmíì náà nìsín yóò máa ní àwọn kan bẹ tó jẹ́ pé ní ma sọ ọlọ́run bá wọn fẹ́ kí nìkan ọlọ́run kó o bá ti dé lónìí ìfẹ́ ma ẹ wà rí mi ẹ wò bàjẹ́ kí o sọ pé yàwó mu yìí la àwọn afá kan bẹ ní ma sọ ọlọ́run pé mo fẹ́ nǹkan báyìí o tọ́lọ́n bá ló dọ̀la yóò sì ní mọ́ mú nǹkan rẹ lónìí ìfẹ́ ma tó o bá ti dé lónìí ìfẹ́ ma tí wọ́n kárí ibẹ̀ fún àbá tó bí ọ ẹ́ àwọn olóyè bẹ̀rẹ̀ yàn kan tó fẹ́ tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ kó wá ní tó bá ti fún mi lónìí má fún mi má sọ pé òní rí nǹkan ọmọ nù ó yìí tó káàbùkù lérí ẹ̀ kéèyàn tó máa wá sọ bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala ọba àdìsọ́lá àwọn aláwọn àtàwọn ọkà tí máa ń sọ ṣe pé àwọn ẹlòmíì ó tún gbọ́ káàkiri máa àti láwọn àtàn tí ó dáa pé gbàtẹ́nìkan gbàtẹ́nìkan fẹ́ jọba ẹ́ gbàtẹ́nìkan fẹ́ jọba ọwọ́ káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn àfáà àwọn yẹ̀ wò wá ní rẹ ní àìsàn ah, nígbà tó wá káàkiri nígbà wá dọ́dọ̀ àfa ó wá dọ́dọ̀ ẹnìkan tí mo fi tí n fẹ́ dákọ rẹ̀ nínú àwọn tí wọ́n máa ń pè náà ni wọ́n lọ́wọ́ dọ́dọ̀ eléyìí yín wá ní <clears throat> ó wá ní á lóòótọ́ ẹ́ <clears throat> ó wá ní lóòótọ́ kò rẹ̀ ń bẹ̀ a ti wò ó àmọ́ kò sókọ̀ rẹ̀ ń bẹ̀ lágbájá mo fi ẹ dákun ó lóun ti wò ó pé ọlọ́run kò sínú kádàrá pé yóò jọba àmọ́ òun lágbájá òun ṣe kí ni òun kó kọ rẹ̀ sí ẹ̀wọ̀n kaba ntọ́lọ́ òun kọ sínú kádàrá pé yóò ṣe wọ́n wá mú wọ́n wá ṣe kí ni wọ́n wá gbé rẹ̀ wọlé sọ́dọ̀ ọlọ́run tó ó jọ ọlọ́run ẹ́ àbí wọ́n ètò pẹ̀lú ọlọ́run wàláì ó tún mọ fi ṣe báyìí òun náà máa ń pè ní yọmú láyò mí ẹ yí pé ẹ òní ni kò gbọdọ̀ dọ́là so ẹ wá wo orúkọ wa ní irọ́ náà sì níbà irọ́ yálà yàrá ni ẹ ń gbé òun ti rí kíní kan pé kò sókò rẹ bẹ́ẹ̀ irọ́ ni ìdá ìgbà tó wò rí kankan nù ìtí Allah subhanahu wa ta'ala bá fẹ́ ṣe òun náà ni ó ṣe kò sẹ́nìkan tó lè ní bó ṣe wá láì sẹ́rú rẹ̀ láì sọmọ ọ̀dọ̀ tó eléyìí ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ò dá ní láti máa kàá kún pé tọ̀ àwọn tí ń ṣeré léyìí àbáwọn tí wọ́n ń sọrú ẹ̀ pé wòlíì ni wọ́n so ó yẹ kéèyàn jìnnà sí gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dá báyìí so sheikh wa ni wa idha lam yakun laka amalun fa haula ila yanfa'unak tó bá ti wá ní ṣe dáadáa ka o daranu e se ba ni o n kálukú ló ní ṣe rẹ̀ ise o n kálukú ó tó bá ti wá mọ̀ kó o ní sẹ́ẹ̀rẹ̀ kan iṣẹ́ òkìkìtà sẹ́ bú ni ọ́ tó àwọn wọ̀nyẹn ò lè sàǹfààní kankan fún ọ torí pọ́ bá àlejò ọlá sọ pé yawma la tamliku nafsun li nafsin shay'a ọjọ́ ògbé dàrí kìámà ọjọ́ tí ẹ̀mí kankan ò ní ní kápá kankan lórí ẹ̀mí kankan kò sí nǹkan kan àwọn ò lè ní kankan tí wàá ní ẹ̀bùn ọmọ mi tèmi ọmọ ò lè ní kankan tí wàá ní ẹ̀bùn Allah subhanahu wa ta'ala ni ó ṣe kíni ni ó wúlò tó bá dijọ́ alikiyama wa qala Allahu ta'ala ọlọ́run alikiyama sọ fún mi alukur'an ọjọ́ gbéjà alikiyama tá à ń sọ yìí tó pé ọmọ ni yóò máa ya rẹ̀ ni wọ́n máa ń sá fúnra wọn wọn wá ó là wọn wá bí ó yọ ọjọ́ òun ni wa ummihi ọmọ ni yóò máa ń sá fún ya rẹ̀ yóò máa ń sá bàbá rẹ̀ jọ so ó ń kálukú máa ń sá fúnra wọn wa sahibatihi wa banihi kọ́dà ìyàwó àwọn ìyàwó kò rí kò sùn ní orí mi kò sí kíní kan ní orí gbogbo wọn tó bá ti sọ pé dàlùkì yá àmọ́ ó ń kálukú máa ń sá fúnra wọn ni wa banihi kọ́dà àwọn ọmọ ọmọ náà máa ń ṣe kíní ọmọ náà máa ń sá fòbí rẹ̀ ọba àlekọ́lá wa sọ fún wa pé likulli mri'in minhum yawma idhin sha'nun yughnihi ó ń kálukú ìṣèlú tó kálukú wà ń jọun kò tiẹ̀ níjó ráyè ẹni bízì lórí ti eré ara rẹ̀ nítorí kálukú máa pariwo ń jọ náà ní pé nafsi nafsi bóò ni mo ṣe fẹ́ là lónìí bóò mo ṣe fẹ́ bọ́ lónìí òun náà ló kárí kó máa jà káàkiri fún kò sẹ́ni kankan tí ó ráyè dé wàá ráyè tẹ̀ríka ṣẹ́kọ̀ wá ní fọ̀sọ̀lá òun látara délé yìí dáadáa táwọn wòlíì ń dá lóòótọ́ wọ́n ẹ̀fọ́n dá lóòótọ́ ni a ti gbọ́ ẹ̀sìn bá wọn dídá wọn tẹ́ ni wọ́n dá wọn láàyè nǹkan kò sí sàfàní kankan fún ọ máa dún tàlẹ́ ìṣàlẹ̀ kan àmọ̀ nígbà tí o bá ti níṣẹ́ kankan ní tiẹ̀ wàlímọ́ dáa la ta àmọ̀ lu àná èsì tí wọn ò ti ṣe dáadáa ni ẹ eh? tí wọn sọ pé ah, ẹni eré ni wọn ti ní kan kí ni tí wọn náà gbìyànjú kí wọn náà ti ẹdẹ ẹni eré òun náà hátà àtẹkùnà salihan wa qariban min Allah wọn náà fi wá dé yẹn dáadáa èsì tí wọn náà lè ṣe bẹ́ẹ̀ ó jẹ́ pé ó wàá dúró ti pé àwọn bàbá àwọn bàbá ẹni ọlọ́wọ́ lọ tiẹ̀ lọ́tọ̀ ẹ àwọn ọmọ tó bá bí àwọn náà ó ti kí ni àwọn náà ó lọ kí wọn lọ́tọ̀ ni ṣẹ́kù ni ama ana àtẹ́kìdá anáwó ikọ̀ dìbò kàìlọ́lá ama lùgẹ́ ìrí àmọ́ kẹ́yìn wá ní àdéhọ́kàn pé iṣẹ́ ẹlòmíì ó lè sun ọmọ lọ́hùn hàdá minal khabal eléyìí fẹ́líọ̀ ni o ẹ ó padà sí kí ni ó fẹ́lì ní ìpasòfò ni ó jẹ fún ọ azza wa jal ọba àlekẹ́lá sọ fún wa nínú suratul ó ní tilka ummatun qad khalat ó láwọn ọjọ́ tẹ̀ ń sọ̀n wọ́n ti kọjá lọ lahama kasabat àwọn bá tẹ̀ ń pariwo àwọn bá wa kínní àwọn bá wa kínní àwọn bá lókè kínní àwọn bá wa ń sàlẹ̀ kínní gbogbo àwọn bàbá yìí ummatun ẹjọ́ kan làwọn náà qad khalat ti lọ wọ́n ti bá tiwọn lọ wọ́n ní yanjú ọ̀rọ̀ tiwọn wọ́n bẹ̀ bí tiwọn bàbá yìí lahama kasabat ní tí wọ́n ṣe ní dáadáa ẹ́ ó ṣe kínní tiwọn ni ó máa jẹ́ kò sẹ́nìkan tí ó lè lò ó walakum ma kasabtum ntẹ́yìn náà bá ṣe òun náà ni ó máa jẹ́ tiyín bẹ́ẹ̀ bá ṣe eré yóò máa jẹ́ tiyín bẹ́ẹ̀ bá ṣe ìdàkejì ẹ̀ náà yóò tiyín náà ni ó máa jẹ́ wala tusaluna amma kanu ya'malun kò sẹ́ni tí ó bí nípa tí wọ́n ṣe lórí náà ẹ̀yẹ́ máa ké pé à ń àwọn àbákan ni àbá tó ti lọ à ń dìfẹ́ǹdì àwọn àgbàlagbà ni à ń ṣe kíní kan ni ẹ̀yẹ́ nǹkan ni ò dìfẹ́ǹdì àwọn àwọn àbá tó ti lọ àwọn ti ẹ ìwọ náà gbìyànjú kó o mójútó àlámọ̀rí tiẹ̀ ni má lọ mẹ́ni kankan kó fẹ́ máa dìfẹ́ǹdì ẹnì kankan ìwọ gẹ́ dìfẹ́ǹdì ara rẹ ẹ ìwọ náà gbìyànjú kó o ṣe dáadáa gbìyànjú kó o tẹ̀lé sí Allah subhanahu wa ta'ala gbìyànjú kó o wà lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam kí wọn náà jẹ́ ní ire o wà nínú àwọn tó jẹ́ ní dáadáa tó bá ti jẹ́ ògbé dàlùkìyàmá ṣé kò ní fọlá yẹn fáwọn ká sọlá dídá tí wọ́n dá kò lè ṣàǹfààní fún ọ wa qurbuhum min Allah súnmọ́ tó súnmọ́ lọ́hùn kò lè ṣàǹfààní fún ọ idha lam takun anta ala amalin salih wala aqidatin ala aqidatin salima tó o bá ti wà lórí iṣẹ́ dáadáa tákìdá yóò ti dá tó o bá sí lórí àdìsọ́kàn tó dá tó jọta nabi sallallahu alayhi wa sallam wa in kunta tazumu annaka ta'buduhum li ajli ayatawassatu tó bá jẹ́ pé òun wá ń rò pé òun jọ́sìn fún wa nítorí pé sábà jẹ́ aláàrin náà fọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀ fa anta mushrikun ó ti dẹ́lẹ́ bọ̀ báwọn wọ́n ní ohun tó ń fi ń pè wọ́n ó dáni pé kábàámọ́ mú ọ súnmọ́ lọ́wọ́ eléyìí ń fa anta mushrikun wa in kunta ta'zumu annaka ta'buduhum li ajli an yatawassatu lak tó bá yẹ kó o bá tún lẹ́t ó níra kan ipe kábà sí aláìní náà fún ọ ní tó eléyìí náà ẹbọ la tanfa'uhu shafa'a ẹ tó bá ti wá dẹ́lẹ́bọ ẹ kò sẹ́ni tó lè ti pẹ́ لأجلي فعليك أن تصلح عملك وقن فرع gbìyànjú kó tún ṣe ọwọ́ rẹ ṣe tún ṣe ọwọ́ rẹ ṣe kó ṣiṣẹ́ rẹ dáadáa pẹ̀lú Allah subhanahu wa ta'ala ولا تلتفت إلى أعمال الآخرين لأنهم لأنها لهم má ma wo ṣẹ́ ẹlòmíì fi àwọn bàbá rẹ lẹ̀ tán ti lọ fi àwọn bàbá ńlá rẹ ti lọ lẹ̀ ìwọ náà mójútó ṣẹ́ tiẹ̀ náà wa salahuhum wa dáadáa wọn àti tẹ́ wọn tiwọn náà ni ó máa jẹ́ wàlá yanfa'uka anta illa amaluka sọ amaluka illa amaluka salih kò lè sàǹfààní fún àfisẹ́ dáadáa tí wọn náà bá ti ṣe wa in lam yakun laka amalun salih wàlá ahadun yanfa'u tó bá ti níṣẹ́ dáadáa kò sẹ́ni tó sàǹfààní kankan fọ́ pẹ̀lú sẹ́ẹ̀tì ẹ̀ àtàwọn làwùká náà aqraban nasi ilayk bẹ́ni bá ṣe wò súnmọ́ tó tó bá ti níṣẹ́ dáadáa kan tí wọ́n náà ṣe kalẹ̀ tó lè wúlò fún ọ níwájú Allah subhanahu wa ta'ala tó kò sẹ́ni kankan tó lè wúlò fún ọ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. naam nínú àwọn ìrújú tí wọ́n tún máa mú wá látara pé àwọn lè máa gbé nǹkan mi lẹ́yìn ọlọ́run <clears throat> wọn máa sábà mú wa dáadáa anna umar radiyallahu anhu wọn ni umar ibn al-khattab kí allah subhanahu wa ta'ala bá yọ́nú sí wọn ni tawassala bil abbas ó fi al-abbas ọ̀nkọ́ anabi ó fi ṣe akasọ ó fi ṣe ìwápẹ́ ó fi ṣe akasọ dọ̀ allah subhanahu wa ta'ala fèlèsì sọ nígbà tó sikini nígbà tó tọrọ omi nígbà tó lamma ajdabu wa sẹ́sọ́ wọn nígbà tí dá wọn tí wọ́n wá ń wá omi ìnà umar talaba min al-abbas umar wà látọ̀dọ̀ al-abbas amma nabi sallallahu alayhi wa sallam tó jẹ́ tani tó jẹ́ ọkọ̀ ah, anabi sallallahu alayhi wa sallam àyẹ̀dù wà allah lahum bil ó ní kó bá wọn bí allah subhanahu wa ta'ala kó bá wọn rọ̀jò wa <coughs> umar ibn al-khattab wà sọ ẹ ká fa gbọ́rọ̀ umar bí mọ́ọ̀lù ti sọ bó bá ti wá jọ èyí tí fẹ́ lò lẹ́rìí fún umar ní allahumma inna kunna natawassalu ilayka bi nabiyyik ó ní Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam òun làá máa fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ rẹ̀ fọ̀tẹ̀sìnà nígbà yẹn sábàbà anabi ṣàtẹ̀gùn òun máa fún wa lómi òun sì máa rọ̀jò fún wa wa inna natawassalu ilayka bi ammi nabiyina fasina àmọ́ nísìnyí o anabi ò sí láyé má àwa fẹ́ ṣe àtẹ̀gùn pẹ̀lú ọ̀nkù anabi sallallahu alayhi wa sallam fasina dákùn tún ṣe kíni dákùn tún rọ̀jò fún wa bó o ti máa rọ̀ fún wa anabi wà láyé umar wa ni kum ya abbas ilẹ̀ abbas tó jẹ́ ń kó anabi sallallahu alayhi wa sallam dìde fad'u báwa bí allah subhanahu wa ta'ala wa qama al abbas abdullahi ibn abbas wa dìde fada'a lahum fastajaba allahu lahum ọwọ́ abẹ́ lọ́wọ́n bẹ́ẹ̀ ọwọ́ sàdúrà allah subhanahu wa ta'ala ọwọ́ sikini ọwọ́ agbàdúrà wọn wọ́n ní ọ̀rọ̀ yìí nísìn wọ́n lẹ́rìí ní fáwọn pé ìyẹn máa segin ni máa fi ẹnìkan ṣe intermediary qalu tawassala umar bin abbas wọ́n ní tawassul umar bin abbas ìfi umaru ti akasọ̀ sí abbas ti akasọ̀ sí umaru ṣe yìí wọ́n ní dalilun ala anna ittikhadil wasa'ita jaiz wọ́n ní eléyìí ó ń tọ́ka pé kéèyàn máa wá intermediary nǹkan tó lẹ́tọ̀ọ́ ni wọ́n lẹ́rìí nípa wọn sẹ́kù nípa náà kúrú láhùn ìtawọ̀ wá sọ fún wa ni pé subhanallah mímọ́ allah subhanahu wa ta'ala ibi wọn bí sílẹ̀ wà ẹ̀ eh, ṣẹ́kù ṣe kíni ó ṣe mà bí báyìí láì màkà yín tó ṣẹ́kù ní inna umara umar ibn al-khattab in tó ṣe náà ni pé tawassala bi du'a ila abbas walam yatawassal bi dhati al-abbas umar ṣe kíni ó sàkàsọ pẹ̀lú àdúrà abbas ni kò sàkàsọ pẹ̀lú abbas gẹ́gẹ́ fún rẹ̀ oníkọ́lọ́wọ́ wọlé Abbas kó fáwọn lómi àbí oníkọ́lọ́wọ́ wo ti Abbas kó fáwọn lómi nítorí sàkàtọ̀ fún ni pé ó ní kí Abbas bá wọn ṣe kíni ó ní kó bá wọn bẹ Allah subhanahu wa ta'ala kò sàkàtọ̀ pẹ̀lú Abbas gan fún rẹ àwọn òbí já yìí kọ́lá kò sàkàtọ̀ pẹ̀lú ọlá Abbas wàyí náà ma tawassala bidu'a'ihi tawassala bidu'a'ihi àdúrà rẹ̀ náà ló lò wàkọ́lá kún fàdìrú ebe wà ní ọ̀rọ̀ sẹ́yìn náà mú wa ó ní kún fàdìrú ó ní dìde kò sàdúrà fún wa ó dá àwọn wòlíì tó ti kú tó wà nù sàárè wòlíì sẹ́yìn náà máa sọ fún wọn pé sọ́ọ́ dìde kan sàdúrà ni abẹ́ máa lọ lè bá wọn pé bàbá ẹ dìde ẹ dákun ẹ má fẹ́ ẹ má sùpá ẹ má sàsùn fìyè ẹ dìde ẹ sàdúrà fún wa rárá ẹ rí i pé yàtọ̀ wà láàrin méjèèjì sẹ́kù ni wàtọ́làbù dùá mina sọ̀lìhìn amúrù màṣúrù kéèyàn wá lọ lè fọ̀rọ̀ kéèyàn lọ lè béèrè fún àdúà lọ́dọ̀ ẹni téèyàn bá rí kéèyàn dáadáa ni amúrù màṣúrù eléyìí wà ní òfin ṣẹ̀ríà eléyìí wà nù ìlànà nàbì sallallahu alaihi wasallam wọ́n ní wà nàbí sallallahu alayhi wa sallam qala li Umar wọ́n ní torí pé ànábì sallallahu alayhi wa sallam wọ́n lànàbì sọ fún Umar ibn al-Khattab lamma arada Umar an yusafira lil umrah nígbà tí Umar fẹ́ ṣe ìrìn àjò tó fẹ́ lọ ṣe umrah yaani ànábì àwọn Madina ń gbà Umar wá fẹ́ tábù lọ sí Makka láti lọ ṣe hijira wa wada'ahu rasul bàtà ànábì wá dágbére fún kí lànàbì wá wí fún qala lahu la tansana ya ukhayya min salihi du'aik ìrẹ́ ọmọ ìyá wa ẹ́ umar anabiya ni tọ ìrẹ́ ọmọ umar ẹ́ má gbàgbé wa níbi àwọn àdúrà dáadáa tó bá ṣe tó bá dọ̀ ẹ wò nísìnyí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó túmọ̀ pé kíni anabi sọ fún umar ìpè kó má gbàgbé àwọn tó bá ń ṣàdúrà nígbà tó bá dé kíni nígbà tó bá ṣe tó bá lọ sí umrọ so eléyìí náà àwọn tó bá lọ hajj náà tó bá lọ umrọ àwọn anabi sọ pé kíni dákùn rántí mi nínú àdúrà dákùn máa ṣàdúrà fún wa o dákùn à ń fẹ́ èèyàn lè sọ bẹ́ẹ̀ so eléyìí ó túmọ̀ pé ntó lẹ́tọ̀ ní tí ò bá lẹ́tọ̀ ni ànábì ò ní ṣe wọ́n ní fọ̀tọ́lá bùtù á mí náà sọ̀rọ̀ hìnà àhíá kéèyàn lọ lè wá àdúrà lọ́dọ̀ ẹni tó bá jẹ́ èèyàn rẹ̀ tó ti ṣe pé irú ẹni ń bẹ láyé wọ́n ní amúrù màṣúrù eléyìí tó wà nú ẹ̀sìn ni wà á màlìmá yìí wọ́n ní ẹ̀rẹ́ tó ti kú ẹni tó ti gbẹ́mí mi wàlà yóò tó dàbò mí ní ìwòsẹ́ yìí a lè wá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ o láàkín náà rọ́jòló sọ́ọ́lì hàlhàdìr ẹni tó bá jẹ́ èèyàn tó bá jẹ́ èèyàn dáadáa wàn ó tún wá jẹ́ àlàyé ó di méjì ó tún wá wà pẹ̀lú wa èkó dọ́dọ̀ rẹ̀ báyìí èpè kò sí ń bí iná ó tún wá tó wá jìnnà jìnnà ó tún wá ń sọ pé ẹ̀ kádùá kó wọn bọ̀ sàdúà tí ó tẹ́ ìríra yín tí ó sì gbọ́rọ̀ rẹ̀ so eléyìí náà yìí náà ò dáa so wọ́n ní yajuzu laka an tatluba an yad'u Allaha laka aw yad'u lil muslimin ó lẹ́tọ̀ọ́ kéèyàn ṣe kíni kéèyàn sọ pé kéèyàn ṣàdúrà fún yàn àbí kéèyàn ní kẹ́nìkan bá wọn ṣàdúrà gbogbo àwọn mùsùlùmí wọ́n ní wa kadhalika muawiyatu radiyallahu anhu wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni muawiya tí allah subhanahu wa ta'ala kó bá wa yọ́nú sí lamma istasqaw amara yazid gbàtí muawiya náà gbàtà wọn náà wójó amara yazid wa huwa ibn al-aswad ó pa yazid ibn al-aswad ó pa aláṣẹ aljarshi àyẹ̀dù wàlláha fadá allah oníkele oní alẹ́ báwọn bí allah subhanahu wa ta'ala oní wọn náà náà ló fà tó yẹ pé àwọn afọ onífíkìhù tẹ bá débi àkọlé ọ̀rọ̀ bí tọ́tí sọ̀rọ̀ nípa ìwà òjò lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ní wa yustahabbu tawassul bis salihin wọ́n ní afẹ́ kásẹ̀ kí ni ká wá kàṣọ pẹ̀lú èèyàn dáadáa ntí àwọn afá gbà ní ti àwọn náà ní pé kí ni káwé ní tó jẹ́ pé èèyàn dáadáa tá a rúkà dáadáa sí náà ní kó bá bẹ Allah subhanahu wa ta'ala ayé bi du'a'ihim tùmọ̀ náà ní pé ká kàṣọ pẹ̀lú àdúrà wọn walau kana al-maqsud at-tawassul tó yẹ pé ń ta àgbàlérò ní pé ká máa wá kàtọ̀ pẹ̀lú àwọn gangan ni wa aw bi fadlihim àbí pẹ̀lú ọlá wọn wa makanatihim àbí ààyè wọn lama adala sahabatu ani rasul sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn sàábẹ́ òní sẹ́kẹ́ni sàgbẹ́sà àgbàlérò ní àwọn sàábẹ́ òní fún ànábì ilẹ̀ fún òní fọlá ànábì ilẹ̀ kásẹ̀ wàá máa lọ lè bá al torí pé tó wáyé kọ́lá ànábì náà fi ń tọrọ ni ọlá ànábì ò tán lónìí olónìí so n ò fi ọlá ànábì lẹ̀ kan wá lọ lè bá al-abbas wọ́n ní lè anna rasul sallallahu alayhi wa sallam wọ́n ní torí pé anabi tẹ́ rí wọn lahu makanatun inda Allah anabi ní ààyè lọ́dọ̀ ọlọ́wọ́n bá alekiola wàláhu já anabi níyì wàlá yazulani bi mawtihi ìyí àtọ́lá ìsìn kò lè tán gbàtà anabi kú òtún gbàtà nàbí kú wàmà hàdà lam yasalullaha bijahi rasul tòun ti bẹ́ẹ̀ ẹ̀ lè káwọn sàbẹ̀ kan tọrọ wàlá bi haki rasul kọ́lá àwọn ètò àdúrà pẹ̀lú ìwọ ànábì wàlá bi amali rasul kọ́lá àwọn ibi tí ànábì tọrọ àwọn ibi tọrọ àdúrà wà á dàlú ani rasul àwa rí káwọn sàbẹ̀ wọn afa ànábì lẹ̀ ẹ́ wa huwa afdalul khalqi ànábì ló ti lọ́lá ju gbogbo ẹ̀dá ilà lè mọ̀kúdù wọn àlọ́ lè bá ẹni tá ànábì lọ́lá jùlọ ànábì lọ́lá ju àbáṣe lọ wa amuhu alayhi wa sallam wọ́n ní eléyìí wọ́n ní fama adalu anil fadili ila al-mafdul wọ́n ní fama adalu anil fadili ila al-mafdul illa li anna al-fadil mayyit kò sí tó mú wọn fi ànábì lẹ̀ sábì lè bá ẹni tí ànábì lọ́lá jùlọ tó ju pé kí ni illa anna al nítorí náà ni tó fà náà ni pé ànábì ti kú anabi ti kú wàlímá yìí tu láàyè tu láàbù mínú iṣẹ́ ẹni tó sì ti kú àìbéèrè kankan lọ́wọ́ rẹ̀ wàyí náà máa yìí tu láàbù mínú alhayi ẹni tí ń bẹ láyé làá máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ wàyí tu láàbù mínú hulman ẹni tí ń bẹ láyé àtọrọ lọ́wọ́ rẹ̀ ẹ̀dàkùn kó fẹ́ fẹ́ rí díẹ̀ ẹ̀bùn mi lọ́wọ́ wàyí tu láàbù mínú tí ń bẹ láyé tó ti gbégi ni tó ti lè ràn yàn lọ́wọ́ qala Allahu ta'ala ọba alikọlani wa ta'awanu ala albirri wat taqwa ó ní ẹ máa ràn yín lọ́wọ́ lórí dáadáa lórí fayọ lọ́wọ́ so eléyìí túmọ̀ pé kíni láàrin ara wa alimọ̀ sí kíni alimọ̀ ara wa lọ́wọ́ ṣé kò ní fa hadha huwa raddu alayhi eléyìí lè ti fún wa àwọn tó bá fẹ́ máa mú ọ̀rọ̀ abbas náà fẹ́ máa fi sẹ̀rí eléyìí òun náà lè ṣe ọ̀rọ̀ wọn fi kọ̀díyà ti tàwátúlẹ̀ Umar níbi ọ̀rọ̀ bí Umar ti lo eh, tó fi kóso lo eh, Al-Abbas láti fi ṣe akasọ̀ lam yatawassal bi dhati Al-Abbas aw bi haqqi Al-Abbas aw bi jahi Al-Abbas kò wá kásọ̀ pẹ̀lú Abbas gan fún rẹ̀ òsì wá kásọ̀ pẹ̀lú ọlá abbas òsì wá kásọ̀ pẹ̀lú ìwọ abbas lẹ́yìn àhàdà amúrú báàtì nítorí pé ní yóò dáa ni nǹkan burúkú ni irú nǹkan báyẹn wàyí nàmà umaru tawassala bidu ayil abbas umaru bin al-khattab ó ṣe kí ni ó wá kásọ̀ pẹ̀lú àdúrà abbas ni qala lahu qum fad'u ó sì hàn bẹ́ẹ̀ pé dìde kó o ṣàdúrà fún wa wa hadha amrun jaizun la ba'sa bihi eléyìí sì lẹ́tọ̀ọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wàhíná ìdín ṣẹ́kù ní ìbẹ̀yẹ làbúdà ànúbáyìnà túláàsì ní ká sàlàyé fúnra wa làbúdà ànúbáyìnà tawassul al-ja'iz wa tawassul al-mamnu túláàsì ní ká ma kí ni àtawassul al-ja'iz yàní ìṣe ìwà àkàsọ̀ lè ṣe wa tawassul ni ìtó jẹ́ pé kò lẹ́tọ̀ kéyàn ó ṣe nínú ṣẹ̀ríà Islam so eléyìí wọ́n dà pé yóò fẹ́ níbi àlàyé tí yóò pọ̀ díẹ̀ ní fọ́síwẹ́wẹ́ so pẹ̀lú ìyọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ ibi tá a ti bẹ̀rẹ̀ wọn náà ni nípa àtàwásùl al-jaiz wàtàwásùl al-mamnu' ìwákàtọ̀ èyí tó lẹ́tọ̀ọ́ títà àti ẹ̀ lílu ẹnìkan gẹ́gẹ́ bíi intermediary ẹ̀ àwọn ibi tó ti lẹ́tọ̀ọ́ àṣàlàyé àwọn ibi tó lẹ́tọ̀ọ́ jẹ́ pé yóò gbọ́dọ̀ ṣe ẹ̀ inú àwọn ìta àti sàlàyé sẹ́yìn nísìn àti ráwọn ibi tó ti jẹ́bọ ibi tó ti jẹ́bọ òun náà ní ká máa pe wòlíì kan dàrẹ́ ẹ̀ yá ṣe òkìní kan ṣe nípa ẹ̀fún yá ṣe òkìní kan ṣe nípa ẹ̀fún ẹbọ nìyẹn tí ò sábùlà ń bẹ̀ ẹbọ tí máa gbé ìjáde kó nu ẹsìn tí máa ba ìsìlámù jẹ́ ni àmọ́ tó bá jẹ́ pé yẹn kàn fọ́ lẹ́yìn ń tọrọ ni ọlọ́mọsá wọlá ṣéwù báyìí mọ́sá wọlá wòlíì báyìí mọ́sá wọlá ikú rẹ̀ mọ́sá wọlá kíníkan tó eléyìí náà bídẹ̀ àtún wàwàsí ìlàtún ìlà ṣírk ẹ̀bọ àdádálẹ̀ lòun náà wàwàtí ìlàkùn ìlà ṣírí ojú ọ̀nà ẹ̀bọ náà sì ni èèyàn ti mú ọ̀nà ẹ̀bọ kanú ní ìbá tètè padà lẹ́yìn rẹ̀ ó lè máa tìyàn lọ díẹ̀ díẹ̀ tí yóò fi wá sí kíni tí yóò fi wá bọ́ sínú tí yóò fi wá pa nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala so ibi láti dó pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala tó bá tún di ah so ìjọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ah nílé ìjòkó níjọ mẹ́jọ ẹ̀rẹ́bẹ̀ náà ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún so wáàsí kan bẹ níjọ́ mẹ́jọ ní naija ní dèdè àtúntò àmọ́ ṣe lẹ́kítọ̀ yìí so kò ní kára yìí ní níjọ́ mẹ́jọ pẹ̀lú ẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní alánàmú so wáàsí kan náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní dèdè àtúntò yìí náà ní ó kọ́ sí so ó túmọ̀ pé a fẹ́ gba ìsinmi níbi ibi ọ̀sẹ̀ méjì léra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti lọ subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala عليكم أبوية لكم وكل سواء لولا النبي صلى الله عليه وسلم إنه ولي ذلك والقدر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك